ó ń fún ẹ lágbára láti mú èrò ọkàn rẹ ṣẹ. See you for face, them no smile. Mm. Sure, but when you come out, then go in. But when you come out, then go in. àdìsá wọlé ó kówó wọlé ó ń ṣe fanakolo ọkọ̀ tuntun ló gbé wọlé owó ti dé. sí lápò mọ́ o. tó gbé wọlé owó ti dé. má pòfo kémi má ròfo bá mi ṣe kémi má ròfo bá mi ṣe kémi má pòfo bá mi ṣe kémi má ròfo kémi má pòfo kémi má ròfo orí orí kí n má pòfo orí orí kí n má pòfo orí orí kì í má pòfo. orí má orí orí kì í má pòfo. anywhere i go baba god go be for me. Ah, ah. na him dey bless me all the time and i don't know. Ah, say the blessing follow me. Yeah, yeah, yeah. i no fit count am all alone. I know if fit can't, I'm all alone. Ìbàdàn kí ni sọ Fresh FM nìbàdàn. àdópẹ́. ẹ̀tọ́ ẹ̀kọ́ yẹn gbogbo ọmọ nàìjíríà. àdópẹ́ ìwọ tó ti gbọ́n láti inú oyún <laughs> ọ̀fìnkì tó ń ṣeun kíákíá lọ́lọ́ ń gbà mo fún ọ ní nǹkan tó sì lò ó ò sì dúpẹ́. àbọ̀bọ̀. mo ń sọ fún ọ èèyàn gbọ́dọ̀ lo àtàjọsìn rodo tilẹ̀ kórùkọ rodo tíá rodo tiwa àtàjọsìn hmm. wọn wàá fọwọ́ wẹ̀. aráàlú ẹ̀ mọ́ gbọ́ o. ẹja tó gbẹ wọnú epo pupa làá fi pèlò rẹ̀ lẹ́yìn ẹ̀ báwọn yẹ Ojina, Ojina, lẹ gbé sọ̀kalẹ̀ o bọ ọba ni ọ sàmọdọ o. olùwàyè tèwé tèwé. tí tọgbẹ ẹnu bá dọ̀ láwọn ọmọdé o mọtò ọba fẹ́ kó ṣe dáadáa tí ó tún gbọ́ tọgbẹ ẹnu mọ̀ ọ àmú ìwúro díẹ̀ ọjà lọ́nà ó fi garnish ẹ̀ bẹ́ẹ̀ sí mọ́tò tíntìntín ọlọ́ọ̀ bá gbọ́ kàtà ọlọ́ọ̀ni hmm. lọ́la àwọn bàbá wa. olóò <laughs> fún mi lóògùn ó fún wọn ẹ̀ lé wọn wá ní lókínni ó tún gbogbo oògùn náà kan ló ṣe ní àyájọ́ ah, ó gbọ́dọ̀ lóhùn a ti pè é sí bí mo ṣe wọ́n mo ti pè é sí kó sì máa jẹ́ ni eh. mọ̀tọ́ ọba ní òní jẹ́ kò ní ṣiṣẹ́ o. òde ah, ìgbàgbọ́ rẹ ni ó mú ọ lára dá. ṣe rí nǹkan tó máa ń dùn mí jù ń gbà mí ni pé kéèyàn ló ń sún ọ̀rẹ́ ibà fẹ́ ṣe bí ọ̀rẹ́ rẹ̀ ó wá lọ sọ́dọ̀ àwọn dókítà oníṣègùn èbó. Eh. ẹ dákun ẹ̀yin dókítà gbogbo tẹ́ ń gbọ́ mi tó jẹ́ pé iṣẹ́ agánbẹ́rẹ́ gábẹ́rẹ́ tí kì í ṣe pé bóyá ti ọ̀mọ̀wé ajímẹ́fun eh. ẹ dákun ẹ má máa fi botanical name pé àìsàn tí ń ṣèyàn mọ́ tàbí oògùn ẹ̀ o. kó wọ́n kúkú sọ tí ń ṣèyàn. <laughs> ìbàlẹ̀ iṣẹ́ oúnjẹ ìbàlẹ̀ ọmọ àgbọ̀ central ah, kanka bẹ́ni tọ̀tọ̀ hìn ńgbà wọ́n sọ̀kan wọn ní kinní kan náà tó ní kinní kan tó ní àtẹ́mẹ́ta ló fa ṣe kinní kan. èyí tí wọ́n fi jù wá lọ ni wọ́n ń sọ. èwo làbọ̀rọ̀ máa forí kì burúkú pé. èyí tí wọ́n fi jù wá lọ́nu owó ọmọgọ́lẹ̀ yẹn àlọ́ rèé san táwọn náà bá fẹ́ fi rọ́ọ̀yàn lọ́wọ́ abọ́láyé sàmì ìwọ lọ́ba mi handle kìíní nǹkan kan nǹkan tó ṣe pé owó tèmi ò fi ìpele mọ́ lèmi ò sọ fún wọn hmm. àwọn akọ́ṣẹ́mọṣẹ́ nù kíákíá àwọn ọmọ ẹ̀jẹ̀ àgbè fún hmm. ara wọn lọ kán sùkúù nù. yàrá ń ta èyí ń kàkùkù lọkọ ọmọọṣẹ tiẹ. àwọn èèyàn wa ní ojú ọ̀nà mọ́sọ̀ọ̀sẹ̀ nílùú Ìbàdàn hmm. ẹ̀ tí bá ń bọ̀ láti ọ̀nà challenge ẹ rò ó dáadáa wọ́n wà á tó ti dé pingé hmm. láti abẹ́ bíríìjì lọ́nà um, ọ̀nà ọlọ́run ṣògo ló ti bẹ̀rẹ̀. ọlọ́run ṣògo tó yẹ dé olóòpó mẹ́ta. olóòpó mẹ́ta ló ti bẹ̀rẹ̀ bí ìgbà tó yẹ pé àwọn kan ń jà kọjọ ìjà kọjọ kan kò sí jọbọ ya jàǹbá ọkọ̀ àbí nǹkan kan ni. àwọn kọ́tẹ̀ ní táǹkì epo náà ti ṣubú síbẹ̀. èrò sápọ̀dé pé àríran rí kò sì ṣeé dúró wò làwa náà ò fi lè dúró kankan lákòókò mo ní ẹ mọ́ ọ lọ tí mo ti rọ́nà ibì kan mo ní ibi iṣẹ́ sòṣe ní láàárọ̀ yìí. àṣùgbọ́n kí ni tó fi kún bẹ́ẹ̀ ni káwọn náà mọ̀ fi kún káwọn náà mọ̀ fi kún pé ọ̀nà tó gbológì ní ọgbọ ọmọkùnrin ẹ wàá fi kéde kàtà bẹ àwọn ẹ ọ̀rọ̀ ajá yìí o ní tú o gbé mi ní o ìdá mi bá gánjẹ gbogbo ẹ náà lè pé máa tú dànù ní. ajá balẹ̀ la mú wá fẹ́ yẹ̀yàn láàárọ̀ tó ní. ẹ̀yin tẹ́ ń gbọ́n epo ń bẹ̀ ẹ má gbọ́n epo mọ́ o a ní ṣòfò ẹ̀mí àti dúkìá o. àwọn ẹ ti gbé jẹ́ríkà lọ wọ́n ti mú ke lọ́wọ́. Ah ṣùgbọ́n sórí ẹni tójú rẹ̀ ọ̀rọ̀ ràn rí ẹ̀pẹ́ ọwọ́ awí ni hmm. pẹ̀lú bí àwọn èèyàn ṣe máa ń kan ìjàmbá abú ní àsìkò tí wọ́n bá ń lọ rèé gbẹ́ epo oníranù kankan lè ṣèṣì máa mu sìgá bọ̀ kó ju kinní rẹ̀ lẹ̀ tàbí kẹlẹ́mi èṣù kan kọ́ mọ̀ mọ̀ fẹ́ wò pé kílẹ̀ báwo làwọn èèyàn ṣe máa ń jóná ná kọ́kàn kan fẹ́ dáná sí i lọ́rùn kí èdè onídìwà kí ló dé kí ló dé tẹ̀lé rèé epo èló lẹ fẹ́ gbà ń bẹ̀ ah. iṣẹ́ ọ̀hámọ̀yún hmm. iṣẹ́ nìyí Ah, bí ìṣẹ̀ bá dojú ẹ̀ tán ikú ó súnmọ́ bèbè òun náà mọ̀ súnmọ́ bèbè ikú bẹ́ẹ̀ ni kọ́nà wọn sànù wa ni. ṣé wàá da kéèyàn wá rí ikú burúkú lẹ̀ kó máa lọ yìnfà ẹ̀tẹ̀ yìí pé. Oh, oh. ọlọ́run tọ̀ wá sọ́nà yóò sì fọwọ́ tọ́ ọkàn wa. àmín o. nínú àjà àbálẹ̀ tá a kà fún yín láàárọ̀ ti òní àwọn ẹgbẹ́ ọmọ bíbí ilẹ̀ káàró òjèrè Ohanaeze Ndigbo Arewa hmm. Consultative Forum wọ́n mọ̀ láàlì Gumi o wọ́n mọ̀ láàlì bàbá Sheikh Gumi nítorí kíni nítorí owó àti bí ilẹ̀ kan tó sọ pé kí wọ́n fi fún àwọn kànáńkòrí agbébọn tí ò jẹ́ Nàìjíríà ó fẹ́ dọ̀ lérí òróǹro bàbá yìí ó ń ṣe mí ò ń gbà mí àti dúpẹ́ lọ́wọ́ ẹni tí ń ṣe ni ti ń gbà ni wọ́n ní ìwọ gangan ló ń da àlàáfíà ìlú láàmú ẹgbẹ́ ọmọ bíbí ilẹ̀ Yorùbá lábẹ́ bàbá Akíntóyè wọ́n lọ́rọ̀ títí ẹ̀ ń jáde látẹnu Sheikh Gumi á ah! ọ̀rọ̀ tó ṣe pé ẹni téèyàn kàn lábùkù ni kàbíyèsí ọ̀rọ̀ kọjá yìí ní sùn. tọ bó o bá ti mu látọ̀dọ̀ gúnmi jẹ́kẹ́mi náà tún mu látọ̀dọ̀ kánò kí n wá forí ẹ̀ lé ọ̀dọ̀ nàìjíríà àná tó yẹ kí wọ́n ṣe ètò ìgbẹ́jọ́ lórí ọ̀rọ̀ kánò wọn ni wọn ò lè gbọ́ ẹjọ́ mọ́ o látàrí bí wọ́n ṣe dí gàgá ọ̀nà fáwọn kan pé ẹ lè láǹfààní àti wọbẹ̀ àwọn èèyàn tó wà wọ́n pé ẹni wa ni kánò torí rẹ̀ ńlá ṣe ń bọ̀ nílé ẹjọ́ níwọ̀n ọ̀gbà tẹ́ ẹ̀ sì ti lè fààyè sílẹ̀ fún wa ká wọlé ọ̀yá àtàgbẹjọ́rò tí wọ́n dínà mọ́ àti àwọn èèyàn yòókù tó jẹ́ alátìlẹyìn kanu bí wọ́n mà ṣe tú kámàrí nílé ẹjọ́ yángá hmm. adájọ́ náà sì sọ ọdún mọ́ pé kò burú kò bàjẹ́ ẹjọ́ èyí o ó tún dọ̀dún tó ń bọ̀. ọ̀dà nínú ìwé ìròyìn ti Daily Sun láàárọ̀ tòní mo tí wọ́n ya àwòrán Nnamdi Kanu ẹni tí í ṣe olórí IPOB báyìí tó jókòó ó sì tòrò nígínnígín nínú ilé ẹjọ́ àti àwọn agbẹjọ́rò rẹ̀ tí wọ́n jókòó tì í ní ẹ̀gbẹ́ hmm. báyìí àwọn tí wọ́n jẹ́ agbẹjọ́rò Nnamdi Kanu wọ́n ti kọ ìwé sí International Criminal Court wípé wọn ò já wọn lè wọnú ilé ẹjọ́ èyí ti jẹ́ o wọ́n ń tẹ̀ ẹ̀tọ́ ẹ̀ ní mọ́lẹ̀ ní nǹkan tí wọ́n sọ ẹ̀sùn tí wọ́n fi kan ìjọba orílẹ̀-èdè Nàìjíríà nù. tọ́ gbàgede ojú ewé kínní ìwé ìròyìn ti Vanguard àti The Punch iye tí wọ́n kọ síbẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀ náà ló fi yàtọ̀ àmọ́ ẹ wá gbọ́ iye owó tó wà ń bẹ̀. wọ́n ní gbèsè orílẹ̀-èdè wa nàìjíríà lásìkò tá a wà yìí tó ti forí sọ tírílíọ̀nù méjìléní ogójì ó lé ìgbọ̀njẹ̀ méje bí the punch ṣe gbé tiẹ̀ kalẹ̀. Vanguard ní gbèsè orílẹ̀-èdè wa nàìjíríà ti wọ tírílíọ̀nù mẹ́rìnléní ogójì ó lé ìgbọ̀njẹ̀ márùn-ún forty four point five trillion naira ní Vanguard pé forty two point seven trillion naira ní the punch pé tiẹ̀ wọ́n ní muhammadu buhari máa tún gba ìbuwọ́lù míì látọ̀dọ̀ ilé ìgbìmọ̀ asòfin àgbà láti tún lọ hmm. ya ẹgbẹ̀lẹ́mọ̀kó tó ń lọ bíi bílíọ̀nù mẹ́rìndínlógún owó dọ́là níròyìn ń sọ a ti ṣèyí sí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ sọ̀rọ̀ o wọ́n ní hey nàìjíríà ẹ̀ ń tẹsẹ̀ bọ́ ìgàn ìrùn àti fàáyọ jáde á léwu o inú ń bí yín ẹ nílò owó ẹ wá ń ṣe gbogbo ẹ̀ bí ẹni ṣọbẹ̀ ń ṣọ̀ṣún gbà ọ̀rọ̀ yìí ó padà lẹ́yìn wọ́n ní bí àwọn apá kan ṣe ní owó tá a buwọ́lù yìí ewu ni o làwọn kan sọ ọdún mẹ́kun ẹ buwọ́lù àwọn ọlọ́tẹ̀ kan ló fẹ́ fọ̀tẹ̀kùn àpàdé àlùdé méjèèjì àlọ́ àtàbọ̀ rẹ̀ náà ni pé àti lọ ya owó kún gbèsè tó wà ńlẹ̀ lórílẹ̀‐èdè wa. ọ̀dà ọ̀rọ̀ lórí gbèsè tí nàìjíríà tún tọrùn bọ̀ wọ́n kọ sí gbogbo òwe ìròyìn tó jáde ní àárọ̀ tí òní níbi tí wọ́n sọ pé ilé ìgbìmọ̀ asòfin àgbà ó ti buwọ́ lù ú owó tí Buhari sọ pé òun fẹ́ yá fún gbogbo ọmọ Nàìjíríà nítorí Nàìjíríà sixteen point two billion dollars owó ilẹ̀ òkèrè bákan náà ẹ̀já tún bójú wo àwọn ìròyìn míì tí ń bẹ nítòsí INEC wọ́n sọ pé nínú àbá ètò ìsúná tiwọn fún ọdún 2022 1.3 billion wọ́n ní fún ètò ìsìnkú kérésìmesì bonus àti àwọn nǹkan míì wọ́n ní ní yóò dá lé lórí eh, bónọ́sì yìí náà sáà ní bónọ́sì yìí ni o látàrí ti ilé tó wó ní Ìkòyí àwọn oh. èèyàn tí wọ́n gbẹ̀mí mi bẹ̀ wọ́n ti di márùndínláàádọ́ta. Hmm. Ọlọ́run kó dákun kó ṣàánú wa omi ìtúnrè o lágbọ́nrin ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà ẹgbẹ́ òṣèlú APC àwọn gómìnà gómìnà wọn wọ́n ní wọ́n ti ń lọ bá màlàmíì Malami báwa bá Muhammadu Buhari sọ̀rọ̀ kọ́ mọ́ buwọ́lù òfin ṣojúko èyí tí ilé ìgbìmọ̀ asòfin àgbà tó buwọ́lù lẹ́yìn ìgbà tí àjọ elétò òdìbò gbé wá yìí pé ká máa dìbò gbangba làṣááta bẹ́ẹ̀ wẹ̀ bẹ́tò òdìbò bá ṣe ń lọ lọ́wọ́ ká máa kéde rẹ̀ lórí ẹ̀rọ ayélujára láìdúró de àjọ NCC ká tó gbé sáfẹ́fẹ́ wọn ni ẹ má jẹ́ àdánwò gbogbo ìpánikẹ́ẹ̀sà e ẹ dí ilé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ wa nàìjíríà ẹ dí wọn lọ́nà ẹ má jẹ́ wọn lọ ìgbà tí wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ti twitter dé wọ́n ní ṣe mọ̀ pé twitter ìgbà tí a kọ́kọ́ gbégilé láàrin oṣù mẹ́fà lásán lórílẹ̀‐èdè wa nàìjíríà à nǹkan ti ṣe nàìjíríà jìnnà o wọ́n ní lọ́wọ́ tá a wà yìí láàrin ọjọ́ mẹ́rìnlélógún àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ gbégilé ọ̀rọ̀ twitter yìí three hundred and ninety six point nine three billion naira ìnílẹ̀ yìí ti pàdánù la o èyí tó túmọ̀ sí pé irinwó bílíọ̀nù náírà ó dín pẹ́sẹ́pẹ́sẹ́ ńlá kọ́kọ́ sáré pàdánù láàrin bíi ọjọ́ mẹ́rìnlélógún sí àsìkò yìí lẹ́yìn ìgbà tí wọ́n gbégi lé ọ̀rọ̀ ti Twitter àmọ́ o ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ti ní Twitter yóò bẹ̀rẹ̀ iṣẹ́ padà lákọ̀tún ọdún tó ń bọ̀ sí ni. nínú ìròyìn kan èyí tí ó ti gbajúgbajà káàkiri orí ayélujára láàrin bí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì sẹ́yìn níbi tí wọ́n ti ya àwọn ọmọ iléèwé kan ní ìpínlẹ̀ Èkó àwọn èèyàn ò tètè mọ̀ àfi àwọn èèyàn tí wọ́n mọ agbègbè bẹ̀ tí wọ́n sọ pé rárá o kì í ṣe ìlàjẹ ẹsẹ̀ odò wọ́n ní àwọn iléèwé kan níbi táwọn ọmọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí wọ́n ti ń kọ national anthem nínú omi wọn ò lè wọ bàtà wọn kó bàtà lọ́wọ́ báyìí ni tí wọ́n rin gbìnì tí omi ti mù wọ́n lójú àti nímú wọ́n níbi tí wọ́n ti ń kọ I to Nigeria by country làwọn yẹn ti ń yàwòrán wọn pé ṣé Nàìjíríà náà sì rèé lẹ́sìn pledge wọn hmm. ìjọba ìpínlẹ̀ Èkó ti sọ pé gbogbo àwọn ọmọ inú iléèwé òun tó ti fẹ́ dìjọ ìsọnù síjọba lọ́rùn hmm. àwọn ó pin wọn káàkiri àwọn iléèwé mẹ́fà tí wọn ò ti ní mọ̀ tẹsẹ̀ bomi. ṣé wọn bá wọn tún ti bẹ̀ ṣe. Ah, eh, wọn eh, eh, ngbà bá ìròyìn bí wọn bá kọ bẹ́ẹ̀ àáká. it's okay. ààrẹ muhammadu buhari ngige òsígbò àtàwọn míì wọ́n ti pawọ́pọ̀ panupọ̀ wọ́n ní ọ̀jọ̀gbọ́n chukwumacha solodo tọ́ kú oríire o a gbọ́ ipe o jáwé olúborí nínú ètò òdìbò sí ipò gómìnà ńpínlẹ̀ anambra ara rẹ̀ ńlọ fi lò ó àmọ́ adíje dupò lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú ti People's Democratic Party Valentine ó sọ ọ̀rọ̀ kan ó ní àjọ elétò òdìbò àjọ elétò òdìbò iléeṣẹ́ ọlọ́pàá iléeṣẹ́ ọlọ́pàá ah! ìwà àjẹbánu àti àwọn àjẹrákábá kan tí wọ́n máa fi ń ṣe àrọ́ndàrọ́ndà láìkó òbò ó pamọ́ sí àgọ́ àwọn méjèèjì ẹ lọ tààràtà sójú ewé kínní àti ìkejìlá ìwé ìròyìn The Punch tó jáde lónìí àwọn sanu àti nasu wọ́n bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ọlọ́jọ́ mẹ́ta báyìí láti fi fa ìjọba létí pé twenty two billion naira ẹ̀tọ́ àwọn kan lórí sharing formula àwọn gbà á táwọn sì fi omi san ìjọba ní ọwọ́ nù báyìí inú ìwé ìròyìn Nigerian Tribune ibẹ̀ ni wọ́n kọ sí o. tọ́ lórí ètò òdìbò sí ipò ààrẹ lọ́dún twenty twenty three kálukú náà ló sáré sọ́nà bíi tiẹ̀ yóò ṣe dáa bí nǹkan yóò ṣe dùn nǹkan fún ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan ní kálukú wọn bẹ̀rẹ̀ sí gùnlé àmọ́ ń PDP ọwọ́ tá a wà yìí wọ́n ní hey hey ó ṣeé ṣe o kí ibi tí àwọn adíje dupò kan rò wípé bóyá ọfà yóò ti bá a yá kọfà má bá a yá mọ́ ń bẹ̀ Àtíkù òun náà lérò gbáre láti lọ ṣàrẹ Sàràkí ó lérò gbáre láti lọ ṣàrẹ Ayim ó lérò gbáre láti lọ ṣàrẹ àmọ́ wọ́n ní kọ́kọ́rọ́ àti lè mọ́tàládíje dupò tí ó lọ ṣàárẹ̀ láàrin ẹgbẹ́ òṣèlú PDP ó ń bẹ lọ́wọ́ àwọn gómìnà gómìnà ọbẹ̀ wọ́n ní àárín àwọn gómìnà PDP ń ọlọ́run ló mọ nǹkan tí ń bẹ láàrin wọn o tó fi jẹ́ pé àárín wọn gún tó bẹ́ẹ̀ wọ́n ní ibi tí wọ́n bá nawọ́ sí ibẹ̀ ni wọ́n ń lọ ẹni tí ó sì lọ ṣàdíje dupò bí ò bá fi tiwọn ṣe ẹ̀yìn gbá ènìyàn gbàdó sí o. nínú ẹgbẹ́ òṣèlú APC ti ìpínlẹ̀ Ọ̀yọ́ wàhálà èmi ọ̀fẹ́ ìwọ ọgbà tí ń bẹ láàrin wọn wọ́n ní ìwé tí wọ́n kọ orúkọ àwọn èèyàn tí wọ́n kópa nínú ìbò abẹ́nú ẹgbẹ́ òṣèlú náà sí tá a mọ̀ sí consensus list wọ́n ní wọ́n tún ti sùn síwájú pé ńgbà tẹ́ ẹ bá foríkorí dáadáa ọ̀yá ẹ mọ̀ mú bọ̀ níjọba yìí àmọ́ o àláwọ̀ akálà ti fọ́n mú o mọ àwọn kan tí wọ́n fẹ́ ṣèpàdé nínú ilé rẹ̀ lánàá lọ́wọ́ ó ní wọn ò lè sòòsà lódò kí làbẹ́ làbẹ́ ọmọ mọ̀ ẹ sọ fún mi ẹ kàn máa bọ̀ wá sínú ilé mi pẹ́ ń bọ̀ wá ṣèpàdé mọ́ ń láti fọwọ́ sí i kẹ́ ẹ̀ tó wá aláwọ̀ akálà ló sọ bẹ́ẹ̀ ọmọ ẹnu ìwé ìròyìn ti Nigerian Tribune. omi ìtúre o gbàgede ojú ewé kínní ìwé ìròyìn ti The Punch ń lọ wà wọ́n ní ilé ìgbìmọ̀ asòfin wọ́n ti ní ẹjẹ́ asáré ṣe ìpàdé pàjáwìrì lórí bí àwọn jàǹdùkú agbébọn bandit ṣe lọ kọlu ìpínlẹ̀ Katsina àti Kaduna wọ́n ní. Ni ìpínlẹ̀ méjèèjì wọ́n sì gbẹ ẹ̀mí èèyàn mọ́kàndínlógún ọ̀tọ̀ọ̀tọ̀ kí ló àdé lórílẹ̀‐èdè nàìjíríà yìí kan náà ni ìṣẹ̀lẹ̀ kan náà ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ kwara wọ́n ní ọmọ ọdún mẹ́tàdínlógún kan mà ní wọ́n wà wọ́n wá ọmọ ọjọ́ kìíní lọ ọjọ́ kejì lọ ọjọ́ kẹta ìgbà tí wọ́n fi rí ọmọ padà ọjọ́ kẹrin wọ́n rí ìrí tí wọ́n sì rí ọmọ inú kànga ni wọ́n ti gbé lọ rí ọmọ ọ̀hún tí wọ́n hmm. wá ah, Hmm. abiyamọ o. ọmọbìnrin kan kọrùn hmm. sọ pé wọ́n sọ bẹ́ẹ̀ ǹjẹ́ mọ hmm. ìlú bo ni wọ́n ló ti ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kwara mà ní kẹ́. ni wọ́n ní ní ìpínlẹ̀ Kwara ọmọ ọdún mẹ́tàdínlógún ó ti mumi yóò betekun ah. nínú kànga òkú rẹ̀ ni wọ́n gbé jáde níbẹ̀ ẹ ká sẹ́nu dédé síbi níbi tá a dé dùn náà ká wá lọ sí ẹ̀ka àpolówó ọjà káwọn náà fi sáré gbé nǹkan luwe kókó ni o àti róbó aláta thank you. ajá balẹ̀ ajá balẹ̀ ojú rẹ ni mo máa ń wo rẹ̀ ọlọ́dún náà máa ń ṣe àgbékalẹ̀ rẹ̀ oníkòjìkò ẹ̀dá sì máa ń rí ìfọwọ́kàn ọlọ́run látòkè wá yẹ̀sọ́dún yìí tó ti kò ìsọjí àgbà àràgbà agbára ọlọ́run tí àṣeyọrí Crusaders International máa ń ṣàgbékalẹ̀ rẹ̀ lọ́dọọdún pẹ̀lú àkòrí níní ìfọwọ́kàn àtìmọ̀dìràn generational impact tó máa bẹ̀rẹ̀ ní Wednesday àti Thursday tenth and eleven November twenty twenty one láago márùn-ún ìrọ̀lẹ́ ìṣòro àwọn akadìẹ ńlẹ̀ ní Friday twelfth November twenty twenty one láago mẹ́jọ alẹ́ olúwọlọ́run súre fún gbogbo ènìyàn tó bá lè bá a pàdé. venerable superior evangelist afis kìkì prophet evangelist gabriel evans prophet bukuyojo ẹ̀dà pírísàdé wùyàdé ríbi gbé máa pa ó pọ̀ ṣiṣẹ́ ìránṣẹ́ evangelist david oyewọlé dáre melody ẹ̀mílẹ́kùn emos ìdòwú santana samji dayo success àti taye mori àwọn ni wọ́n máa pawọ́ pọ̀ kọrin ẹ̀mí níbi ìsọjí ńlá yìí celestial church of christ crown of glory parish opposite fire brigade alálùbọ́sà alẹ́sìnlọ́yẹ̀lẹ̀ ìbàdàn ní ìsọjí ọ̀hún ti máa wáyé o fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹgbẹ́ wòlíì adélèké adélẹ̀kùn tí ọlọ́run fìràn yìí rán sórí nọ́mbà yìí zero eight zero three three four zero five five two seven eight jésù lolúwa. omi yóò lọ ta olójú òní lajú ẹ̀ sílẹ̀ kí tàlùbọ̀ kò wọ̀ bẹ́ẹ̀ lónílù òní fẹ́ o tú èyí ló mú kí gbogbo àgbáríjọpọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ agbẹ́bọ̀ọ́ nípínlẹ̀ ọ̀yọ́ central working committee for ball drilling in ọ̀yọ́ state láti kéde fún gbogbo ẹ̀yà aráàlú àtúníbàárà wa wípé àwọn àṣàwọ̀ akọ́ṣẹ́lákọ́tì àtàwọn tí ò kọ́ rárá ti pọ̀ nílùú tí wọ́n sì ń pera wọn ní akọ́ṣẹ́mọṣẹ́ ball drillers wọ́n ti ń bà wá lórúkọ jẹ́ wọ́n sì lè dá wàhálà central working committee for ball drilling nípínlẹ̀ ọ̀yọ́ ń kéde wípé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ agbẹ́bọ̀ọ́ nípínlẹ̀ ọ̀yọ́ kọ́kọ́ báyìí láti yọ àwọn kàńdá kúrò nínú rẹ̀ sí. àwa ń fẹ́ ìrànlọ́wọ́ ẹ̀yin aráàlú lákòókò yìí. tẹ́ ẹ bá ti rẹ nìkẹ́ni tó ń gbẹ́ bọ́ o tàbí tó fẹ́ gbẹ́ bọ́ o fún yín ẹ béèrè ìwé ìdánimọ̀ tẹ́gbẹ́ fún tàbí kẹ́ ẹ pe àwọn nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí o oh seven o oh eight eight seven o oh three seven seven eight tàbí o eight o three five seven o four o six five. nígbà tá a bá bẹ̀rẹ̀ iṣẹ́ padà a ó kéde fún yín ó sì ṣeé ṣe kí iye owó táwọn gbẹ́ bọ́ o yí padà sí ti tẹ́lẹ̀ ṣùgbọ́n nítorí ìrọ̀rùn yín ni o ẹ ṣe púpọ̀ olùkéde Central Working Committee for borehole drilling in Oyo State gbogbo ènìyàn akoko yẹn rẹ ọ tí a máa bọ lọ́wọ́ gòjò rápálá wọ̀nyí ẹni lọ́jọ́ ìbí nínú ìpàdé àdúrà kẹsí ọlọ́jọ́ kan ṣoṣo tá a pè ní ọjọ́ ìbí ó yá gbogbo ẹni títí ńlá kẹ̀kẹ́ láti bọ́ lọ́wọ́ orú ogun bẹ́ẹ̀ àsìkò ìtúsílẹ̀ rẹ rẹ ọ gẹ́gẹ́ bí ìtọ́ni àtòkè wá fún ìránṣẹ́ ọlọ́run àgbáyé ni senior apostolic mother prophetess deborah ty oni tinú ìjọ possibility of god interdenominational ministry ọjọ́ kọkànlá oṣù kọkànlá ọdún twenty twenty one tàwa yìí ni ó látẹ̀gùn mẹ́wàá òwúrọ̀ kọ́lá rúbalẹ̀ gbẹ jábẹ́sì lọ́wọ́ ogun ọjọ́ ìbí ogun ayé rẹ ẹ gbọ́dọ̀ bínú jáde ní nígbà tó bá ń gbọ́dọ̀ ìfàmì ìròyìn àwọn ìránṣẹ́ ọlọ́run bíi prophetess doctor tijani prophetess dẹ́rìn sọlá dáramọ́lá awọ́dani most reverend captain jao ọ̀sìn jp prophet bídèmí ẹ̀rí tó sìn prophet ogunuga samuel jp tí ìyàwó lee senior apostolic mother prophetess deborah ti wáyé òní èké ọmọ ẹ̀mí ó sì máa gba gbogbo ènìyàn lálejò nígbà gan láìjọ possibility of god interdenominational ministry tẹ̀bí ọ̀ṣẹ̀ṣẹ̀ tó wà ní plot seven ọlọ́sọ̀ village òpópónà ọdún ẹ̀lẹ́wẹ̀ oríta challenge ìbàdàn zero seven zero fifty two forty twenty three thirty seven eighty seven bó o bá tilẹ̀ wá ẹ̀rí rẹ̀ dájú lórúkọ jésù. Òwò Akademi Suite. Ilé ìtura ìgbàlódé. Ó dára ká sọ òwe. Èyí yàtọ̀ ojú pele mọ́. Àyíká tó rẹwà o. Akademi yàrá tó tutù mímímí. Fíníkù tó bá la fẹ́. wa. Ọ̀rẹ́ wa ó mọ tó ti tó. àti Massa Chambers wa. Ìgbádùn tí ó lẹ́lẹ́gbẹ́. Ibẹ̀ ni màá lò ó. Tábà ń ò lẹ́lẹ́gbẹ́. Tábà ń ṣayẹyẹ, sẹ́ńtà eyé mà tún ga. Tábà ń Àyè ìgbọ́kọ̀sí ń ilé ìtura ìdàlódé. àrùn olè ráyè wọbẹ̀. ilé ìtura ìdàlódé. à ń fọwọ́ wa ká tó wọlé. ilé ìtura ìdàlódé. social distancing ń bẹ. ilé ìtura ìdàlódé. wearing no face mask ìyẹn ò dúró. ilé ìtura ìdàlódé. ọ̀sán-sámi road lawa. ilé ìtura ìdàlódé. òkè àdó nílùú ìbàdàn o. ilé ìtura ìdàlódé. academy suite. ilé ìtura ìdàlódé ẹ bá mi ká lè lùyà ogun ti ṣẹ́ o mo ti bọ́. <laughs> Dynamic Gospel Ministry International ló tún gbé àkànṣe ìyẹn alágbára kalẹ̀ a night of mega praise concert fourteenth Nextology edition alẹ́ Thursday eighteen November ọdún yìí gangan ni o aago mẹ́sàn-án lẹ́nu red carpet máa bẹ̀rẹ̀ kótó dípẹ́ a máa wọnú ìyìn láago mẹ́wàá alẹ́ Light of Christ Church International aládùúrà aka church ńlá odò ọ̀nà oríta challenge Ìbàdàn ló ti máa wáyé o àwọn tó máa fi orin ẹ̀mí fawọ́ Ọlọ́run sọ̀kalẹ̀ ni evangelist Dr. Yinka Ayefẹ́lẹ́ MON evangelist Dr. Bukola Akẹ́ Adéṣẹ́wọlẹ̀ Jésù evangelist Esther Adéọlá ẹ̀bọ̀pẹ́ Ọlá Johnson Adùkẹ́ Gold Ìdòwú Fad evangelist Mike michael ọlágúnadé kàkàkí jésù pásítọ̀ ṣeun oyèwùsì oníwàásù máa wà níbẹ̀ láti mínísítà reverend dr ao oyèkàmí lolùgbàlejò evangelist gbẹ̀ngà ọmọtayọ lọ́lọ́run fi ràn yín rán láti máa gbé àkànṣe yìnyín yìí kalẹ̀ agbára tó wà nínú yìí ó fẹ́ ṣẹ́gun fèmí àti ẹ̀ a night of mega praise concert ní kátijọ́ fìyìn fọlọ́run lálẹ́ thursday eighteen november ọdún yìí aago mẹ́wàá lè light of christ church international ní odò ọ̀nà challenge ìbàdàn nínú àkànṣe yìí tọdún yìí ìtọ́rí àánú tún máa wà fún àwọn opó àtàwọn tó ń wojú ọlọ́run fáwọn nǹkan máa bí testimony lórúkọ Jésù. Ǹjẹ́ ìwọ ṣì wá admission sí yunifásítì bí? Tàbí ǹjẹ́ kíkọ ìdánwò jáàbù lọ́dọọdún ti sú ọ? Má bànújẹ́ rárá. Wá darapọ̀ mọ́ wa ní Precious Cornerstone University fún advanced level bíi IJMB àti JUPEB láti wọ two hundred level ní yunifásítì tó bá wù ọ́. Èsì ìdánwò bíi WAEC, NECO, GC e tàbí NAPTEP ló nílò láti fi darapọ̀ mọ́ wa. Ẹ̀yin two cities náà lè darapọ̀ mọ́ wa. O kò nílò èsì ìdánwò jáàmù mọ́ rárá láti wọ yunifásítì tó bá wù ọ́. A ní hostel accommodation tó yọrantí. Ètò ẹ̀kọ́ wa kò lẹ́lẹ́gbẹ́ rárá. A ní àṣẹ àwọn alák ṣàkóso fún ṣíṣe IJMB àti JUPEP program lọ́wọ́lọ́wọ́ báyìí ìgbaniwọlé lọ fún sáà tuntun fún ìwádìí tàbí registration ẹ kàn sí wa ní advanced level office wa tó wà ní Precious Cornerstone University ọláògùn street Old Ife road Ìbàdàn Ọ̀yọ́ state fún ìwádìí lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè wá tàbí kẹ WhatsApp wa sórí àwọn nọ́mbàs wọ̀nyí zero eight zero two eight four nine zero nine four one tàbí zero eight one four zero four five one zero seven four PCU advanced studies ẹ jẹ́ kí ìmọ̀lẹ̀ kí ó wà bàbá ìmọ̀lẹ̀ ti dé o wá sí ìwà bukadi àbàbí wàásù ansa nánà sí ọba ìmọ̀lẹ̀. ó yá ó máa mìlú titi. títí ọba ìmọ̀lẹ̀ dé la kọ́kọ́. album launch record tuntun tó gbé àkọlé ẹni ìrìn àjò láyẹlẹ kejì. a tún máa fàmì ẹ̀yẹ dáhùn alátìlẹyìn wa lọ́la. lọ́jọ́ sátidé november thirteen ọdún yìí. m square multipurpose hall. tó wà ń jagun bus stop. àtúnlọ amúlòkọ akẹrẹ road ìbàdàn ló ti máa wáyé o. aago mẹ́wàá rọ̀ la ti bẹ̀rẹ̀. fún wàásù ọjọ́ náà ni. alhaji abdul basit kati bíbélò. àpẹẹrẹ anabi. fada òdìdẹ ni. sheikh alhaji Evangelist Akadi Ọ̀nà Sẹ́wù. Olùfilọ́lẹ̀ àgbà ni. Ṣé Karaja Abdul Wahab Yanda ọmọdún àgbà. Eléré wa lọ́jọ́ yẹn ni. Ajabi Láti Forí Yomi Kéde. MC wa lọ́jọ́ yẹn ni. Mr Sports. Ìlú Mọ̀ká Pírísẹ́ńtà ti part one. Àwọn òṣèré oní tíátà tó ń bọ̀ ni. Fọ́sí Akíọ́lá. Ọ̀nà Yayigwe. Ibrahim Jata àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àkàrà ọ̀pá mẹ́rin fat thousand naira ní visa wọlé. àǹkárá ti wà ní m square multi purpose hall lásọ̀lọ̀. àti ní shop two gate two ajama sígbà ìbàdàn. a máa retí yín o. jerusalem o ìlú ògo. èrè wo kòkòrò jẹ́ agbádùn obì tó gbó ikú o sì máa ń wẹni re lọ. bàbá wa most senior apostle engineer george olúgbóyèga sunday dàdárì wàlẹ̀ àṣà lẹ́ni ọdún mọ́kàndínlọ́gọ́rin seventy nine lọ́jọ́ kẹjọ oṣù kẹrin ọdún twenty twenty one a máa wà wọ́n àyà onínúure reverend doctor prophetess florence abimbola olamide dada jpc kọ́wọ́rìn pẹ̀lú bàbá rọ̀rùn àrèmábọ̀ lọ́jọ́ kẹrìndínlọ́gbọ̀n april twenty six lẹ́ni ọdún mẹ́tàléláàádọ́rin friday november twelve láàmú àtẹ òkú nítẹ̀ẹ̀yẹ nílẹ̀ àwọn olóògbé ní plot four olóyedùn layout ọ̀túnúbi street odùọ̀nà eléwé ìbàdàn láago mẹ́jọ òwúrọ̀ ètò ìsìn alẹ́ onígbàgbọ́ yóò máa wáyé ní christ way spiritual church aládùúrà worldwide odùọ̀nà kékeré ìbàdàn láago mẹ́ta ọ̀sán nígbà tí ìsìn kẹyìn yóò máa wáyé nílé ìjọsìn ọ̀hún bákan náà lọ́jọ́ sátidé november thirteen láago mẹ́wàá òwúrọ̀ ìwẹ̀jẹwẹ̀mú ni ó tẹ̀lé láyìíká ilé ìjọsìn màmá bàbá dàda ẹ máa sùn lẹ́sẹ̀ olùgbàlà olùkéde gbogbo ẹbí day mama educom fashion school of course ọ̀gá ná bàbá. o oh, bẹ́bí ah, ah, aṣọ ẹ̀ máa fa ìlara ẹ̀kẹ́ o change télò ẹ̀ ni. <laughs> èmi mà ní télò ara mi báyìí. Ah, ìgbà o lè di fashion designer o ṣé lẹ́nu oṣù mẹ́fà tí mo travel yìí náà. díẹ̀ mi ò like bí mo ṣe ń jókòó sílé nígbà tó o sí around ni mo fi ẹ̀rọ sí mama educom fashion school mo ti kọ́ṣẹ́ mo ti mọṣẹ́. wow how come. bó ṣe ya everybody lẹ́nu nìyẹn o mama educom fashion school international standard ni wọ́n wọ́n lo Computer láti kọ́ wa kò dẹ̀ sí part of fashion design tí wọn ò kọ́ wa yékéyéké aṣọ ọkùnrin ni tóbìnrin ni dress dresses lóríṣiríṣi wedding gown wò professional fashion designer níyàwó ẹ̀ báyìí. ibo ló ti wá rówó lọ mama ejukon fashion school. five thousand naira péré ni mo gba form mo dẹ̀ san school fees kékeré. ah ah níbo ni wọ́n wà. mama ejukon fashion school fìkàlẹ̀ sí glass house airport junction alákíá ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ bákan náà ni ààyè ilé ìgbé hostel accommodation ń bẹ fún gbogbo ẹni tí ó bá fẹ́ wá látọ̀nà jíjìn. oh eight one six nine oh five oh one four oh oh eight one six nine oh five oh one four oh. وريحان وجنة نعيم آمين ما لم يشكر الناس لم يشكر الله bàbá wa alhaji mudafir atadabada chief imam olúyọ̀lé central mosque ìbàdàn kì í dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àti gbogbo alátìlẹ́yìn fún àdúrótì lásìkò ìpapòdà àyàwó wọn alhaja afsat ọlọ́ládé ìkẹ́bàdà alhaji bàdà ń dúpẹ́ lọ́wọ́ gómìnà àti gbákejì wọn àwọn adájọ́ àwọn agbẹjọ́rò tó fi dórí àwọn agbẹjọ́rò àgbà sáà àwọn ajagunfẹ̀yìntì ọ̀yọ́ state commissioner of police ìyàwó gbákejì igbákejì gómìnà olórí olúbàdàn àwọn ìyàwó gómìnà pínlẹ̀ ọ̀yọ́ tó ti lọ àtẹni tí ń bẹ́ẹ̀ bàbá wa ààrẹ mùsùlùmí ilẹ̀ yorùbá àwọn adarí ẹ̀sìn islam àti ti kìrìsìtẹ́nì the senators muslim community olúyọlé estate ìbàdàn àti tìpínlẹ̀ ọ̀yọ́ lápapọ̀ gbogbo ẹgbẹ́ ẹ̀sìn islam àti gbogbo èèyàn pátá ẹ ṣeun kí ọlọ́run ọba allah bá wa dúpẹ́ fún yín bẹ́ẹ̀ là ń bẹ́ẹ̀ kó ṣe àlékún ìkẹ́ òun ìgẹ̀ rẹ̀ lórí mudasir àtẹ̀dábàdà àwa ni jazakumullahu khairan. It's celebration time. Cruiser Lounge and Bistro is celebrating her one year anniversary. After vast contribution to the entertainment industry and majorly being the city's favorite hangout spot, we at Cruiser Lounge and Bistro are celebrating our one year anniversary with our esteemed customers. Now look at me, it, it's a five day celebration from the 17th to the 21st of November. This might be the busiest week in, in November November in the city of Ibadan. Come with family and friends as we celebrate together. The anniversary lineup are as follows. Wednesday the 17th of November, Snooker Tournament Grand Finale at the Cruiser Games Arena. And on Thursday the 18th of November, the Night of Comedy Cruise Show. This will feature Rapping Daddy, The 13th Disciple, Nepa Boys, Remote, Shade Black, and many more. There will be a special party on Friday the 19th of November with DJ KY and special star hype man Toby Shang on the 20th 20th a pool party that comes with splendor. And on the 21st of November, the anniversary grand finale and Sunday fun day with Kenny Black, Kenzo, and Shambo. It's celebration time. Cruiser Lounge and Bistro is celebrating her one year anniversary. You know a cruiser party and that regular party. ta ló ń ṣètò ẹ̀ Safe Border ní o odidi akoto àti gbogbo ohun èlò pẹ̀lú àjẹsẹ́kù ojoojúmọ́ tó tó ẹgbẹ̀rún márùn-ún náírà bó o bá ṣiṣẹ́ dáadáa lórí Safe Border gba fóònù iṣẹ́ pẹ̀lú ìdógò ẹgbẹ̀rún kan àbọ̀ péré lórí Safe Border iṣẹ́ mẹkáníìkì ọ̀fẹ́ pẹ̀lú ìṣedúró tó péye fún ìjàmbá kankan lórí Safe Border. di ọlọ́kadà save Border lónìí kí o sì bẹ̀rẹ̀ sí jẹ gbogbo àǹfààní wọ̀nyí kàn sí wa lórí zero one seven zero zero six two two zero tàbí zero eight one three four three seven two two six fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé. ṣé bọ́dà lọ sí bọ̀kádà. ìpàdé àdúrà kò ṣe ń tì nínú ìjọ silent for all nations church of christ incorporated ìsọjí ìṣòro Now me they in charge of. Oh. I'm celebrating success, so oh. I'm celebrating success, so oh. no be contest, so certified government. Fúnṣẹ́ rẹ̀ Ṣẹ́gun Kọ́láwọlé Àbájọ kò sí ti fi wádìí kò sí máa lọ fún gbogbo àwọn tí ń jaládùn àdúrà. Ìwọ náà má forúkú tẹ̀pá ìrònú torí ogun tó ń forí rẹ̀ lu bàtà yìí. Oṣù mẹ́ta míì. Ẹ ṣe dúró tì á. Ẹ náà lè lọ darapọ̀ lórí ẹ̀rọ ayélujára wa lórí Facebook Fresh Ìbàdàn. Ẹ láìkẹ́ ẹ fọ́lọ́ ẹ̀ ẹ mọ̀ wò ó. kẹ ẹ ṣe àárẹ̀ bẹ́ẹ̀ ṣe wínú ma ní ẹ bá ń ṣe àbáyọ ọfọ àjọ ọmọ tó ti ọpọlọ ẹ jí o ojú bá ti ní ẹ bá mi ṣe àyà kí a ní ọsọ jí ẹ mọ̀ ṣe àhún o <laughs> <laughs> tọ́lẹ̀ tí ẹ bá ti pín mm. torí ọmọ pé ọlọ́run kó ṣàánú wa ni ayé ò ní mú wa láyé ìgbà kan táwọn ti ń ṣèkà sí ń ṣèkà mi o àgbélódélé oh. ẹ wọ́n ti pín <laughs> tani wọ́n ti pín. wọn ò ṣèkà mọ́ ṣe wọ́n ti wá leave. ah no àwọn èèyàn wa ń ṣe dáadáa wọ́n ń ṣe dáadáa bẹ́ẹ̀ ni. mo pàtẹ́wọ́ hmm. on your behalf. ọ̀dà ẹja lọ ṣẹwọ́ lójú ewé kínní ìwé ìròyìn ti The Punch ọ̀rọ̀ tó wà ń bẹ̀ owó rèé gbèsè rèé ọjà rèé ìjọba ilẹ̀ Nàìjíríà náà sì dúró sẹ́gbẹ̀ẹ́ kan wọ́n ní lọ́wọ́ tá a gbèsè torílẹ̀-èdè wa Nàìjíríà tó jẹ́ ó ti wọ forty two point seven trillion naira péré iná ní gbèsè tá a jẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ nàìjíríà ó sì ṣẹ̀ṣẹ̀ buwọ́ lu ètò ẹ̀yáwó tuntun míì oní bílíọ̀nù mẹ́rìndínlógún owó dọ́là gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe àlàyé lórí ti àgbékalẹ̀ bí orílẹ̀-èdè wa nàìjíríà ṣe ti jẹ gbèsè sí àti bó o la ṣe ń san padà bó o ní ṣáàyà owó mọ́ ṣòwò ta níṣòdì tó wàá bóyá bùkátà ètò ọrọ̀ ajé ti ń bẹ́ńlẹ̀ yìí wọ́n ní gbèsè tá a kọ́jẹ tẹ́lẹ̀ ń ló wà ní tírílíọ̀nù márùndínlógójì ó lé ìgbọ̀njẹ̀ márùn-ún àmọ́ ńgbà tí a tún fi ṣẹ́jú pẹ́ ó ti tún gbé pé pẹ́ díẹ̀ lọ sókè ó ti lọ sí tírílíọ̀nù méjìléní ogójì ó lé ìgbọ̀njẹ̀ méje forty two point seven trillion naira ń ní gbèsè wá dúró sí báyìí ilé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ nàìjíríà wọ́n nínú ìwé kan táàrẹ muhammadu buhari tó fi ṣọwọ́ lọ sọ́dọ̀ wọn wọ́n ní ààrẹ ní afẹ́túnyàwó ìjọba orílẹ̀-èdè nàìjíríà tún fẹ́ yá owó míì owó bìtìbìtì tí wọ́n pè ní bílíọ̀nù mẹ́rìndínlógún owó dọ́là bẹ́ẹ̀ láti tún yá bílíọ̀nù kan ó lé díẹ̀ owó euro wọ́n ní àwọn owó mẹ́wàá ìpele méjèèjì á ṣẹ̀ṣẹ̀ lọ ya nílé òkèrè ni á wà á ya fi kún àwọn gbèsè yìí tó wà nílẹ̀ tẹ́lẹ̀ náà àwọn ìgbìmọ̀ kan ló sì wà lágbọ́nrin ọ̀rọ̀ bá a ṣe ń ya owó ní ìbámu pẹ̀lú ẹ̀tọ́ ìlú kí nǹkan má bàa yín jẹ mọ́ wa lára wọ́n ní wọ́n fọ̀rọ̀ náà tó wọn létí àwọn náà sì ti ṣiṣẹ́ takuntakun lórí ẹ̀ ààbọ̀ tí wọ́n gbé kalẹ̀ láti ọ̀dọ̀ èèkàn kògbò tí ọ̀rọ̀ kan gbọ̀ngbọ̀ngbọ̀n ìyún láti agbọ́nrin debt management office pẹ̀lú ìlànà òfin ti ọdún 2003 àti ti 2007 tí wọ́n fi gbé ẹgbẹ́ náà àti àjọ ọ̀hún kalẹ̀ ni wọ́n ń lò láti fi ṣe ètò bá a ṣe ń yáwó àmọ́ ńgbà tí ọ̀rọ̀ ìwé owó ọ̀hún dọ́dọ̀ ilé ìgbìmọ̀ asòfin àgbà kíápá ni wọ́n gbé yẹ̀wò torí pé tẹ́lẹ̀ wọ́n ti kọ́ kéde pé àní yá owó ìyákúyà kan mọ́ ibi tá a yáwó déhùn ká fi gígùn bẹ̀ àmọ́ ibi tí ọ̀rọ̀ dé yìí wọ́n ní a gbọ́dọ̀ yá owó láti fi ṣe àwọn iṣẹ́ kan jẹ̀kanjẹ̀kanjẹ̀kan tó wà ńlẹ̀ kí nǹkan má bàa yín jẹ níbi tí wọ́n sì gbé ń tọ́ka rẹ̀ pé ara ohun tó fà á òun rèé abala ètò ìlera lórílẹ̀‐èdè wa nàìjíríà a sì nílò owó tó ń lọ bíi mílíọ̀nù ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ó dín àádọ́ta owó dọ́là láti fi gbógun ti malaria àti àwọn ìyún àìsàn Impossible, na nonsense, oh, na nonsense, oh. All I see is possibility, yeah. Live my life with positivity, yeah. No weapon can work against me. We progress, we succeed, and that's why we gonna be balling like there's no limit. Keeping it hundred, oh yeah, gonna, gonna. Àyàwó lọ́tún, ìyàwó lọ́sìn, Clifford, oh, dear. nígbà tó tẹnubọ ọ̀rọ̀ yìí wọ́n ní ó ṣe pàtàkì fúnjọba ilẹ̀ nàìjíríà láti yá owó náà ní o bílíọ̀nù mẹ́ta ó dín díẹ̀ owó dọ́là a lọ sí ilé ìfowópamọ́ kan tó jẹ́ pé ọmọ wa lórílẹ̀‐èdè nàìjíríà òun ni adarí ibẹ̀ náà ìyẹn African Development Bank a lọ yá six hundred and ninety-eight million dollars níbẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin mílíọ̀nù náírà ó dín pẹ́sẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin mílíọ̀nù dọ́là ó dín pẹ́sẹ́pẹ́sẹ́ náírà ṣáà ń wá ó ń wá ṣùgbọ́n gbogbo rẹ̀ gbogbo rẹ̀ dọ́là dọ́là dọ́là yìí ni wọ́n tún ṣàfikún rẹ̀ pé owó kan náà wà tí wọ́n ń retí láti àjọ kan nílẹ̀ Faransé ìyún jẹ́ three hundred and forty five million euro ìnìyún òjìlélọ́ọ̀ọ́dúnrún mílíọ̀nù euro ó lé márùn àti báńbáńbáńbáń lọ wọn ni àwọn gbèsè tá a wá ń jẹ́lẹ̀ yìí àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n wà lágbára agbọ́nrin ti ètò ìṣúná àti ọ̀rọ̀ owó ètò ọrọ̀ ajé wọn ni hmm. Nàìjíríà hmm ẹ̀rù tí ń yọ àwọn bà náà ni pé bá a ṣe ń jẹ gbèsè légbèsè jẹ gbèsè légbèsè yìí owó yìí ń pọ̀ jù lọ́rùn orílẹ̀-èdè nàìjíríà yọ ọ́ padà lẹ́yìn bí òkú ìyá jọjọ́ o orílẹ̀-èdè yìí pèsè tó wà ńlẹ̀ àti ìbóyá bùkátà rẹ̀ tán àtúnlọ́yà míì àtẹsẹ̀ kan bodò ọ̀ní ń fà á a lè já sonto lórí omi la tún pariwo bá a bá wá gbé kejì náà lé àfàìmọ̀ ká má máa lọ kí olúwẹ̀rẹ̀ nísàlẹ̀ odò lọ́hùn orílẹ̀-èdè nàìjíríà wọn ni ẹ bẹ̀rù owó tẹ̀ ń yálà yá dórógbó yìí o àwọn èèkàn kùgbà akọ́ṣẹ́mọṣẹ́ lágbọ́nrin tówó ìní wọn sọ bẹ́ẹ̀ ìdákọlù gbọ́lágadé ó wà lára àwọn èèkàn kùgbù kan tó ṣáájú wọn gbèsè wa náà wọ́n ní. mo rí pọ́ká ọ̀la ló fi kà á. ó dùn mí àmọ́ ṣe bí àwọn baba náà wọ́n sọ̀rọ̀ kan. wọ́n ní ìjọ bá kani lára. àdìkú òkojo hmm. wọ́n wá ní ifá ní ṣòwò ògùn ní pèsè hmm. òòṣà ńlá ọ̀sẹ̀rẹ̀ mọ̀gbìn ní láṣọ alárànbarà lára bọ́mọdé hmm. ilé bá jẹ gbèsè ifá ní san bàgbàlagbà bá jẹ gbèsè jẹ́bù ni ó jẹ́ ṣùgbọ́n gbèsè ti Nàìjíríà bẹ́ẹ̀ ni o ta ni ọ sàn án. wọn pè lé wa lórí. orin kan ní àwọn kan gbà kan ní pé kélé pé kélé. arúgbó jẹ gbèsè ta ni ọ sàn. ebo bímọ. <laughs> ebo bímọ nàìjíríà náà bímọ ọmọ nàìjíríà sì ni ọ. àwọn ò lè jẹ́ collateral. <laughs> ọ̀dà o ẹ jẹ́ kémi náà lọ sínú ìwé ìròyìn ti Daily Sun láàárọ̀ tòní kí n lọ rẹ̀ yéé ṣẹ̀yìn lọ́wọ́ gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n kọ síbẹ̀ ní àtàrí ti Sheikh Gumi léyìí tó ń dìrẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà láti fi owó tu àwọn kànáńkòrí àgbébọn tí wọ́n ń gbẹ̀mí kúkúrú tí wọ́n ń gbẹ̀mí gígùn lórílẹ̀-èdè nàìjíríà ẹgbẹ́ ọmọ bíbí ilẹ̀ yorùbá tàmọ̀ sí ìlànà ọmọ oòdùà ẹgbẹ́ arewa consultative forum ẹgbẹ́ ohanaeze ndigbo middle belt forum àti àwọn èèkàn míì tí wọ́n jẹ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lórí ìdírẹ́bẹ̀ sheikh alfa Ahmad Abubakar Gumi lẹ́ni tí ń dìrẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ ìjọba pé kí ìjọba gbé owó tabua àti ilẹ̀ tọ́pọ̀ kó fi lọ́ọ́ rèé tu àwọn kànáńkórí agbébọn lójú kí wọ́n yé pa ọmọ Nàìjíríà lórí ìgbésẹ̀ náà o awuyewuye ti wá bòde báyìí lórí ọ̀rọ̀ tó jáde látẹnu Sheikh Ahmad Abubakar Gumi pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ní jù sí bíi ògúlùtù látàrí ìdírẹ̀bẹ̀ tó ń dírẹ̀bẹ̀ níwájú ìjọba báyìí nígbà tí Sheikh Gumi tí ó gbé fọ́nrán kan bóde lórí Facebook page ẹ̀ ní ọjọ́ ìjẹta tí í ọjọ́ ìṣẹ́gun Tuesday wọ́n lọ sọ pé gbogbo wàhálà tí ìjọba ti ń ṣe látẹ̀yìn wá ní tí òjé kó turun kankan tí ò fi so èso rere ni pé wọn ò gbé owó kànjàn sílẹ̀ fún àwọn kànáńkùrí agbébọn yìí bí bẹ́ẹ̀ kọ́ wọn ò ti sinmi àgbàjà náà ṣùgbọ́n o ọ̀hánẹ́sẹ̀ ń dìgbò ni wọ́n kọ́kọ́ sọ̀rọ̀ nígbà tó yá middle belt forum àwọn náà tún gbé e. ẹgbẹ́ ìlànà ọmọ oòdùà àwọn náà tún bẹ̀ sí ju ti àwọn náà sí pẹ̀lú àwọn lẹ́ẹ̀kànlẹ́ẹ̀kàn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n sọ pé ọ̀rọ̀ bàbá gúnmi yìí bí ìgbà téèyàn mọ̀ọ́mọ̀ fẹ́ fa orílẹ̀-èdè nàìjíríà sí òkú ẹrú fún àwọn àjèjì gòdògbò ni ẹni tí í ṣe akọ̀wé ìpolongo fún ẹgbẹ́ Ohanaeze Ndigbo olóyè Annex Ogbonna ó ní ó ṣe àpèjúwe ìmọ̀ràn etí bàbá gúnmi léè ó gbé bóde ó ní mọ̀ràn ẹnu rẹ̀ lè dà ó ní àmọ́ kò ṣeé tẹ̀lé hmm. ó ní ó mọ̀ pé ìmọ̀ràn bú tí ìjọba kíjọba tí ò gbọ́dọ̀ tẹ orí sí ni ó ló sì yẹ kí ìjọba tètè bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí gan lórí bàbá Sheikh Abubakar Gumi báyìí ó sọ pé Gumi gangan fúnra rẹ̀ báyìí ó dúró gẹ́gẹ́ bí ewu fún èdè nàìjíríà ni nítorí pé ó hàn gbangba gbangba pé ọmọ àwọn tí ń da nàìjíríà láàmú wọ́n jọ ń jẹ wọ́n jọ ń mu ni àti pé ìhà tí Gumi tọkọ sí gbogbo ọ̀rọ̀ yìí ọ̀hàn gbangba-gbangba ó ó ní èèyàn tí ò ṣeé tẹ̀lé ni ó ló fi ẹ̀sìn bojú lásán tó wà ń ṣe àtìlẹ́yìn fún àwọn agbésùnmọ̀mí lórílẹ̀‐èdè nàìjíríà nígbà tí ẹni tí ṣe ààrẹ fún middle belt forum táwọn ọmọ sọ̀rọ̀ dókítà Paul Gubitros wọ́n ní nǹkan tí ọmọ dààmú ló kọ méjì o wọ́n ní ẹ mọ̀ wò dànìdànì kì í bá ní lágbàlagbà kékeré ní ti bá wọn lọ wọ́n lọ jẹ́ nǹkan bú o pé àáfàá tó yẹ kó máa júwe ojú ọ̀nà fáwọn èèyàn lọ́bẹ̀ẹ́ ṣe aráàlú lọ́nà báyìí hmm. ah! ọlọ́mọ̀ búrò pé ibi tó bá ti yẹ ká bá ọgbọ́n tá a bá bá ìdàkejì ẹ̀ mbẹ́ àmọ́ dunni jọjọ ẹni tó ń sọ̀rọ̀ yìí ni dókítà Pogu Bitrus lórúkọ Middle Belt Forum ó sọ pé ìjọba gbọ́dọ̀ dìde báyìí kí wọ́n dá sẹ̀rí àtọ́dá fún Gumi wọn nítorí pé ìjọba kíjọba tí orí ẹ̀ tó bá pé dáadáa kò gbọ́dọ̀ gbọ́rú mọ̀ràn báyìí bí bẹ́ẹ̀ kọ́ ọ fẹ́ mọ̀ọ́mọ̀ <clears throat> jẹ́ kí Nàìjíríà tí wọ́n já sí ọ̀fìn ni ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè inú ẹgbẹ́ tiwọn èyún ìlànà ọmọ Oòduà àwọn náà tún sọ̀rọ̀ wọ́n wá lálé gúmi fún ọ̀rọ̀ yìí wọ́n lálé ẹ̀ bíi ìkókó bíi yíyẹ wọ́n ní fún àbá burúkú èyí tó gbélé yìí wọ́n ní àbá rẹ̀ yìí àtòun àtàbá ìwọ̀ nígbẹ́ hmm. ṣebí wọ́n máa ń sọ yìí pé àbálà àkódànù àìkú alábàdànù wọ́n ní gúmi o tó ń tàbá rẹ̀ wọ̀ nínú ìgbẹ́ ẹgbẹ́ ìlànà ọmọ Oòduà wọ́n ní àwọn ń sọ ọ́ lóko gbogbo ọmọ bíbí ilẹ̀ káàró òjìrè wípé orílẹ̀-èdè Nàìjíríà yìí àti mọ̀ntì ń ṣe wá kí ló dé tá a wá ń pè rọ̀rọ̀ ìlànà ọmọ Oòduà ní sọ̀rọ̀ látẹnu Maxwell Adeleye lẹ́ni tí mo gbẹ ẹnu wọn fọ̀n ní gbogbo gbà ó ní àwọn ń wòye pé kí ló dé tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n wà ń dààmú Sunday Adéyẹmọ tá a mọ̀ sí Sunday Ìgbòho ó ní kí ló dé tá a fi ẹ̀tẹ̀ sílẹ̀ tá a mọ̀ palàpalàpá wọ́n ní kòrún ni kòrún ni ó sì ń dóyè ká ni ẹ mọ̀ wò ó Sunday Adé ẹ mọ̀ Ìgbòho kọ ẹ gbọ́ pé gbébọn lọ kánìkan mọ́lé ẹ gbọ́ pé pa èèyàn ká gbọ́ pé ẹ̀sùn pípa èèyàn lẹ gbé kọ àlọ́rùn ṣùgbọ́n ẹ mọ̀ pa àwọn èèyàn mi ìní tí ń ṣe ẹ wá lọ rèé mu sí ìgbèkùn bẹ́ẹ̀ ni sẹ́ẹ̀kì gómi ní ń kúrú ní ń ga tí ń lọ sínú agéjùgbẹ́ lọ́ọ̀rẹ́ bá àwọn tí ń da Nàìjíríà láàmú ọmọ hmm. ṣe o pé ẹ máa wo orílẹ̀-èdè nàìjíríà ẹ wò bá a ti ń ṣera wa lójú gbogbo aráyé wọ́n sì ní inú ilé láti mọ̀ lámòdì wèrè lára àtọ́mọ̀ pé fún ọmọ orílẹ̀-èdè nàìjíríà ó ní ẹgbẹ́ ìlànà ọmọ Odùduwà ọ láwọn ń sọ ọ́ fún ẹni ọba létí tọba gbọ́ pé àwọn mọ̀ pé Sheikh Gumi yìí ìròmí rẹ̀ ọmọ ọjọ́ lásán ẹni tí ń lù fún ìròmí Sheikh Gumi ń bẹ lábẹ́ odò ń lábẹ́ omi ó láwọn èèyàn kan ti ń ṣiṣẹ́ fún bákan náà Arewa Consultative Forum àwọn náà fi tiwọn lé lórí wọn ah, ni ọmọdún ní jọjọ o Sheikh Ahmad Gumi ti ń pàrọwà fún ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà pé kí wọ́n tú wọn lẹ̀ wọ́n jẹ́ káwọn kànáà kórè agbébọn tí ọ̀jẹ̀ Nàìjíríà ọ̀fẹ́ dọ̀ lérí òróǹro kí wọ́n tún wá nǹkan gbà mọ́ bínú wọ́n fi fún wọn kò tiẹ̀ wá dúró lórí ọmọ ọmọ lámọ́lẹ̀ pé kí ìjọba gbé owó ta bua owó ta ni kí wọ́n fún wọn náà ẹ bá ń béèrè lọ́wọ́ Gumi àwọn Arewa ní tún bilẹ̀ rẹ̀ báwọn ilẹ̀ ta ni kí wọ́n fún Gumi ẹni tí í ṣe ẹkọ̀wé ìpolongo ògo fún Arẹwà Emmanuel Yahweh ló sọ fún ìwé ìròyìn ti Daily Sun wípé ha Islam kò faramọ́rú ìgbésẹ̀ bẹ́ẹ̀ kódà pa ọjẹ́ nǹkan tó ṣàjèjì sí ni láti gbọ́rú ẹ̀ lẹ́nu ẹni tó pera rẹ̀ ní mùsùlùmí ìròyìn ń gùn pọ̀ hmm. ẹ wo bẹ́ẹ̀ bá fà ẹ fẹ́ kàtẹ́rùn lè ẹ lọ sójú ìwé kẹfà ti Daily Sun tó jáde láàárọ̀ tòní. wọn á tún lè gbádùn ẹ gbádùn lè. gbádùn lè tẹ́rùn lè. ok wọ́n ní ifá tó gbéni là á kó bìbọ òòṣà tí ò gbéni ò ní béèrè àgbò ńlọrọ̀ fẹ́ dà láàrin Malamin àwọn gómìnà gómìnà àti ilé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ Nàìjíríà kí n ló kọ́kọ́ fa sábàbí ọ̀rọ̀ ohun tó fa sábàbí ọ̀rọ̀ yìí kò sékòyẹ̀ lẹ́yìn ìgbésẹ̀ tí ilé asòfin àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà gbé pé tọ́ ìlànà àtò tá a máa dìbò tuntun ètò ìdìbò abẹ́nú gbangba làṣáta ẹ dìbò kásìmọ bíi tí kálukú ń lọ lójú ọgán kò sí pé a máa pákọ̀rọ̀ pákọ̀kọ̀ kiri ìyún ò lè ṣeé ṣe mọ́ ẹ̀ẹ̀kejì bíi rẹ̀ bá a bá ṣe ń dìbò orí ẹ̀rọ ayélujára ni gbogbo ayé ó ti máa rí níbi báyìí ìbò báyìí lẹ ti ní àdúgbò ìbò báyìí lẹ ti níbẹ̀ kálukú ó lè tètè mọ̀ báyìí kí wọ́n tó kéde ìsìn a ti mọbi tí ọ̀rọ̀ ń rè látòrí ẹ̀rọ ayélujára ìwé àbá èyí tí àjọ elétò òdìbò orílẹ̀-èdè wa nàìjíríà tansikua lọ sí iwájú iléègbèmọ̀ asòfin àgbà tí iléègbèmọ̀ asòfin àgbà gbé yẹ̀wò wípé ah lóòótọ́ ètò ìdàgbàsókè ó ti ń bá ètò òṣèlú ìjọba àwarawa ńlẹ̀ nàìjíríà dájú ṣáká ẹ̀jẹ̀ àríṣáyé pé aṣàmúlò rẹ̀ ká sì ṣàgbélárugẹ rú àbá yìí wọ́n bá buwọ́lù ìgbésẹ̀ tó kàn náà ni pé kí wọ́n gbé ìwé náà lọ sí ọ̀dọ̀ ààrẹ Muhammadu Buhari kóun náà sì fi ìbuwọ́lù sí i wọ́n ní kódà tí kùrukùru ò bá bojú ọjọ́ jẹ́ ọ̀sẹ̀ tó ń bọ̀ ni wọ́n gbé ìwé yìí lọ síbẹ̀ àmọ́ bí wọ́n ṣe ń gbìyànjú pé wọ́n á gbé ìwé náà lọ sí ọ̀dọ̀ ààrẹ Muhammadu Buhari láti lè jẹ́ kí ààrẹ náà buwọ́lù ńgbà tí a bá máa ṣe àwọn ètò ìdìbò gbogbo míì wọ́n ó rí dájú ṣáká pé orílẹ̀-èdè wa Nàìjíríà ìlànà ọ̀tun yìí àbá náà ó ti dòfin ó ti dòun òun ni wọ́n sì máa ṣe àmúlò gbogbo kùkù kẹ̀kẹ́ tí wọ́n ń sá eré rẹ̀ rèé àmọ́ àwọn fìrìfìrìfìrìfìrì tí wọ́n wá ń gbọ́ ń fà tí wọ́n ṣe wá fi ìdí ọ̀rọ̀ múlẹ̀ ní tipẹ́ pé àwọn gómìnà gómìnà kan nínú ẹgbẹ́ òṣèlú APC wọ́n ti ń ṣara wọn jọpọ̀ yìí pé ààrẹ Muhammadu Buhari ẹ má gbà fún wọn ìlànà yìí ẹ má jẹ́ àṣẹ àmúlò rẹ̀ yóò kan ra alẹ́ yóò kan roko wọ́n ní àwọn gómìnà gómìnà tó jẹ́ tẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ti lọ ẹni ṣáájú wọn òun ni wọ́n pè ní gómìnà ti ìpínlẹ̀ Kẹ́bí Àtíkù Bàgúdù ń lọ ṣáájú wọn wọ́n ní bó ṣe wá ń lọ òun kan lọ bẹ́ẹ̀ ni ti ṣe agbẹjọ́rò àgbà àti alákòóso ètò ìdájọ́ orílẹ̀-èdè wa Nàìjíríà dókítà káyọ̀dé fáyemí tèkìtì wọn ló wà ńbẹ̀ david umai ti ìpínlẹ̀ bọ̀yìn ó wà ńbẹ̀ ó wà níbẹ̀ maimalabuni ti ìpínlẹ̀ yobe ó wà ńbẹ̀ yaya bello ti ìpínlẹ̀ kogi ó wà ńbẹ̀ simon lalong ti ìpínlẹ̀ plateau ó wà ńbẹ̀ gbóyèga oyetola ti ìpínlẹ̀ ọ̀ṣun ó ń bẹ ńbẹ̀ abdullahi ganduje ti ìpínlẹ̀ kano kò gbẹ́yìn ti ìpínlẹ̀ jigawa mohammed badaru òun náà wà ńbẹ̀ àtàwọn míì wọ́n ní wọ́n wá ń jẹ́ kí nǹkan kan yé màlàmí ò wípé màlàmí ìwọ lágbẹjọ́rò àgbà tá alákòóso ètò ìdájọ́ lásìkò tá a wà yìí ṣé o mọ̀ pá ń gbọ́ fèrèfèrè pé wọn náà fẹ́ ṣe gómìnà ìpínlẹ̀ Kebbi tó sì jẹ́ pé gbogbo owó ṣé ti ń ṣètò rẹ̀ sílẹ̀ lásìkò yìí ìgbà tá a bá fi wé kínní wọ́n padà fi san o má gbàgbé bó o bá jòǹgbé má jòǹgbé o ọ̀rọ̀ tó ń bẹ́lẹ̀ yìí ó jọ dùn ó jọ da fún wa ni o ṣùgbọ́n lọ́dún 2023 tó pò ó dìbò gómìnà tí ọlọ́run bá gbà fún ọ bẹ́ẹ̀ tó o sì yí èròǹgbà rẹ padà bá a ṣe ń gbọ́ fínífínífínífíní lábẹ́nú ó ṣeé ṣe kó jẹ́ pé ìlànà yìí ni wọ́n ní òun lò ó tó bá jẹ́ pé wọ́n ti buwọ́lù lọ́dọ̀ ààrẹ àmọ́ o báwa bá ààrẹ Muhammadu sọ̀rọ̀ kí wọ́n má buwọ́lù bí tí òkò mọ ẹja dojú ọjà. ajá balẹ̀ ajá tó kò sólóògùn tó lè rí di báyìí fẹ́ báyìí kọ̀ ẹni tó lóko re kó tó tẹ́rí gba sọ orúkọ rẹ̀ ò ní parẹ́ láíláí. gbogbo ògbà ń làwọn tó mọ rírò re tírú ẹni bẹ́ẹ̀ bá ṣe láyé yóò máa rántí akọni. bẹ́ẹ̀ni kan bá tiẹ̀ gbàgbé àwọn yẹn kan ò ní gbàgbé àwọn sì máa jẹ orúkọ rẹ̀ lẹ́nu bí iṣu. Alhaji Fatai Ìbíkúnlé lọ́mọ̀tún sẹ̀rántì bàbá Lam Adésínà ẹni tó ti fìgbà kan rí jẹ́ gómìnà pínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún mẹ́sàn-án sẹ́yìn òní gan ló pé ọdún mẹ́sàn-án tó sílẹ̀ bora bí aṣọ nígbà ayé bàbá Lam Adésínà Fatai Ìbíkúnlé ń kí tẹbi tara bàbá Lam Adésínà wípé wọ́n kó àṣàyìndè wọ́n kú alhaji lamidi ọ̀nà lápò adésínà ẹni tá a bí ní ogúnjọ́ oṣù kínní ọdún nineteen thirty nine ní ìbàdàn tó sì jáde láyé ní ọjọ́ kọkànlá oṣù kọkànlá ọdún twenty gbogbo ògbà láyọ̀ máa ṣèrántí rẹ̀ fún rere tó ti ṣe àti ipa tó ti kó nínú ìlú tá a gbé bí ọ sí alhaji fatai ìbíkúnlé ńlọrántí rẹ̀ lónìí tó pé ọdún mẹ́sàn-án tó sú ọṣẹ́ alhaji lamidi ọ̀nà lápò adésínà túbọ̀ máa sun rẹ̀. ẹ má fọ̀rùn yẹn dá kò sẹ́ni tí ò ní ikú ilé ayé fúngbà díẹ̀ ni the Ace Fashion Academy ah. tún gbé nǹkan ara dé o wọ́n kọ́ bí a ṣe ń ránṣọ bí ó yàtọ̀ sáwọn tó kù ó ìrọ̀rùn ló máa bá dé. bẹ́ẹ̀ni o the Ace Fashion Academy pẹ̀lú ìbáṣepọ̀ Institute of Entrepreneurship and Development Studies Ọbáfẹ́mi Awolowo University Ilé-Ifẹ̀ lóníkẹ́ wa kọ́ṣẹ́ aṣọ rírán lọ́nà tó bòde òní mu aṣọ ọkùnrin àti tóbìnrin native pẹ̀lú corporate dresses sẹ́wọ́dẹ̀ máa rí èrè rẹpẹtẹ títí yóò tún fi yàtọ̀ sáwọn ilé ètò kù àwọn oríṣiríṣi àrà ọgbẹ́ àtinúdá àti báwo ṣe máa ríṣẹ́ gbà lọ́wọ́ àwọn ilé iṣẹ́ ńláńlá ẹ ó máa ránṣọ fáwọn èèyàn ńláńlá ńlá láwùjọ pábánbárì bẹ̀ ni wípé ìwé ẹ̀rí tó dájú lẹ máa gbà lẹ́yìn tẹ́ bá kẹ́kọ̀ọ́ yege ní the ace fashion academy gbogbo ẹ̀ gbogbo ẹ̀ pẹ̀lú owó péréte ni o fún gbogbo ẹni tó bá wù láti wà lábẹ́ ìdánilẹ́kọ̀ọ́ yìí ti the ace fashion academy àti institute of entrepreneurship and development studies ọbáfẹ́mi awólọ́wọ̀ university ilé-ifẹ̀ ṣàgbékalẹ̀ ẹ lè kàn sí first floor ọmọ house òní ànsán ládojúkọ palms mall ring road ìbàdàn telephone zero eight one five six eight four five six zero eight thursday twenty five november ní form máa close iṣẹ́ kíkọ́ máa bẹ̀rẹ̀ ní monday twenty nine november december àǹfààní aláìlẹ́gbẹ́lẹ́lẹ́ yìí ẹ ò gbúdọ̀ miss ẹ̀. fire for fire ní kẹ́fì ṣe. fire reviver, fire reviver twenty twenty one tọdún yìí tún ti kò èyí ti ṣe ti ìjọ christ revival miracle church fire reviver. tọdún tó kọjá a ṣe ọ̀pọ̀lọpọ̀ yẹn ló ṣẹlẹ̀ fún gbogbo àwọn tó gbọ́ràn tọ́lọ́ àyè débẹ̀ revival alágbára tó lu wá paláṣẹ fún referent pf ọwá pé kó máa wáyé lọ́dọọdún tọdún yìí la pàkórè ẹ̀ ní supernatural turnaround bẹ̀rẹ̀ lọ́jọ́ kẹrìnlá oṣù kọkànlá títí di ọjọ́ kọkànlélógún oṣù kọkànlá ọdún twenty twenty one fourteen to twenty first november twenty twenty twenty one supernatural turnaround agbára ìyípadà rere látòkè wá nínú ayé onípojípo tó bá péjú síbẹ̀ kódà kọ́dún twenty twenty one yóò tó kọjá kó o tó rówó sayé kódà kó kọjá tó kọ́ ọ má gbé nǹkan rẹ ṣe ó yẹ káyọ̀ kí ọkú oríire ọmọ tuntun ni o iṣẹ́ tuntun ipò tuntun ìrìn àjò ayọ̀ tuntun ti wọ́tọ́ mọ́ wáyé defa revival tọdún yìí tí ó wáyé ní Christ revival miracle church number seven pm power crescent adéyẹmọlé out malete Ìbàdàn pàdé àwọn ẹni àmì Ọlọ́run tó gbó kàn lọ́rọ̀ reverend Carl Menzoni láti Norway reverend Isaac ọmọlẹ́yìn apostle Paul alenuga reverend Gbénga Kotila olórin ẹ̀mí níbẹ̀ láre tẹríba atóríṣẹ́ olúwa lónìí bísí. referent pf and referent co ọwá lólùgbàlejò fire revival twenty twenty one tọdún yìí ibẹ̀ ló ti tán mú. ṣó o ti gbọ́ nípa black friday tó ń lọ lọ́wọ́ nílé iṣẹ́ top sources. ó yẹ gbà kó di rẹ̀ ọjọ́ kọkànlá oṣù kọkànlá aṣọ́jọ́ kejìlá oṣù kejìlá ló fi mọ ojúlówó ọjà lẹ́dínwó tó lè rí nídìí kankan. pàápàá jùlọ láwọn àṣàyàn ọjọ́ ẹtì friday bẹ́ẹ̀ làwọn àṣàyàn ọjà tó wà tó mara pẹ̀lú ìdá àdọ́ta fifty percent tí n tòrò sì di ti ẹlẹ́sẹ̀kẹsẹ̀ láì lásàkún owó mọ́ gbogbo àǹfààní yìí wà yípo ọgbẹ̀jọ tí black friday ó fi wáyé ní iléeṣẹ́ top sources. sọfẹ́ra fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó jẹ́ ojúlówó lẹ́dẹ̀wó jùlọ lóríṣiríṣi ní bọ́ọ̀ bá ṣe ń fẹ́ àtàwọn èlò ilé tí ń lo náírà lọ́kùn ọ̀jọ̀ kan tó fi mọ́ laptop àtàwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́ọ̀mù ọgbà tó bá sì sí ìrajà lọ́tùmọ̀ tẹ́ ó gbàwọn ẹ̀bùn kàbìtì top sources tá a ṣe building asunlẹ̀ òpópónà kun elizabeth makola ìbàdàn olú iléeṣẹ́ wọn ló wà ní woro roundabout ìbàdàn wọ́n tún wà lẹ́gbẹ̀ẹ́ ecobank challenge ìbàdàn ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ first bank adjacent cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mọ́nú ilé epo total grace lábẹ́ bíríìjì mọ́kọ́lá ìbàdàn pé zero eight zero seven four eight eight eight eight eight eight. iléeṣẹ́ bbmp ventures tọdún márùn-ún ẹ wá bá wa yọ ọdún kì í dùn ká má àjọ̀dún èyí ló mú kí iléeṣẹ́ BBMV Ventures ó dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin oníbàárà wa àtẹgbẹ́ olóróró fún ti àjọyọ̀ àjọ̀dún ọdún karùn-ún tí a iléeṣẹ́ BBMV Ventures tó ń ta ojúlówó òróró sóyà àti vegetable oil sílẹ̀. òróró wa kì í tì bẹ́ẹ̀ ni kì í ra lẹ́nu. dispensing machine la sì fi ń ta òróró wa. gbogbo ẹ̀yin oníbàárà wa àtẹ̀yin tẹ́ bá fẹ́ jẹ́ alára túntà nílùú Ìbàdàn àti láwọn agbègbè tó yí ìlú Ìbàdàn ká. ẹ máa bọ̀ wá ra ojúlówó òróró sóyà vegetable oil àtàwọn òróró tá a ti ṣe sínú kẹ lẹ́jẹ̀wọ́n lẹ́jẹ̀wọ́n lẹ́dínwó a wà ní nọ́mbà thirty six Odadi Ọ̀yọ́ road lẹ́gbẹ̀ẹ́ St Paul Anglican Church Yemẹtu Ìbàdàn tàbí BBMS house kìlómítà two New Ìkírun road lẹ́gbẹ̀ẹ́ nasa national library of nigeria òṣogbo nàbí ká ẹ pè sórí nọ́mbà yìí zero eight one one five eight one three eight one nine bbmv ventures ojúlówó òróró làwọn ń tà. ó ti jáde o. rẹ́kọ̀dù orin ẹ̀mí titun láti wọ evangelist káìlì aládé abẹ́rù àgbà níbo la ń lọ. gbogbo ọjà táwọn gbogbo ẹ̀dẹ́kùtà la fẹ́ bí èsì ṣe tán ẹ̀wà kò ṣe é lọ́jà. kọ̀rọ̀ bá rí báyìí kí ni ọ̀nà àbáyọ. àwọn ọ̀dọ́ wa tó wúlò fún ìsọjí àti ìṣòru wa bẹ́ẹ̀. ìgbà tó kò pàdé ayé mo ṣe lù mí pa ìgbà tó kò pàdé. orí ọpẹ́ fún ìdúpẹ́ ọdún kẹtàlélọ́gbọ̀n. gbogbo ìgbà gbogbo ìgbà gbogbo ìgbà gbogbo ìgbà gbogbo ìgbà lẹ́ni o máa dúpẹ́. abẹ̀rù àgbà oníṣẹ́ rẹ̀ kọ́ ọ mọ̀ rántí ìlú ẹlẹ́wà mímọ́ o. ẹ bẹ́ ka mi yẹ ètùkà mi tó jáde ní sunday ọ̀sẹ̀ yìí bẹ̀rẹ̀ láago mọ́kànlá àárọ̀ the christ life church headquarters paranu ewé lẹ́yìn ní oyapoort alákíá ìbàdàn gbogbo ẹ̀yin olólùfẹ́ kẹ́hìndé aládé abẹ́rọ̀ àgbà àwọn máa retí yìí o ó tàn mọ́lẹ̀ ayọ̀ fún mi. hallelujah ọlọ́run tún máa dábìrì ayọ̀ nínú àjọ̀dún ìkórè ọdún kejìlá ccc mọ́lẹ̀ ayọ̀ paris one sango ìbàdàn sẹ́mínà láfi bẹ̀rẹ̀ harvest of the good shepherd ní monday november eight laago márùn ìrọ̀lẹ́ ìṣọ́nà ní tuesday november nine laago mẹ́wàá òwúrọ̀ ẹ wá gbóhùn olúwa wednesday ọjọ́ kẹwàá sí friday ọjọ́ kejìlá oṣù kọkànlá ní ìsọjí alágbára laago márùn ìrọ̀lẹ́ lójoojúmọ́ ó yá o friday november twelve ní night of good shepherd laago mẹ́wàá àṣálẹ́ pẹ̀lú ẹgbẹ́ akọrin ccc mọ́lẹ̀ ayọ̀ mega nine nine sami p ọ̀wádé adékọ́lá yàrá akọrin ọba ẹ̀rítọ̀míwá voices ṣẹ́gun aṣáolú ọjọ́ ológun sunday november fourteen ní ìdúpẹ́ ìkórè láago mẹ́wàá òwúrọ̀ tásìtajà ìkórè lẹ́yìn àjọ̀dún lábẹ́ àwọn àlejò pàtàkì ọjọ́ náà his royal majesty ọlọ́wà of ìgbàrà òkè ní bàbá ọjọ́ náà mother celestial prophetess adétutù adébọ̀wálé church matron supreme evangelist isaac adéwálé òjò ẹlẹ́yẹ wà lólùgbàlejò nínú àgbàlá ìjọ celestial church of christ ìmọ̀lẹ̀ ayọ̀ paris one along sango bodijà railway line sango ìbàdàn hallelujah sir zero zero six two two eight one six four three ìgbìmọ̀ ìkórè lónìí ẹ̀wá wákàjọ yayọ̀ ìkórè olùṣọ́ rere o fẹ́ ra lẹ̀ kọ́lé alárànbarà lé lórí ó yá nílé iṣẹ́ tó ta ojúlówó lẹ̀ rẹ́kí property ilé iṣẹ́ kààrọ̀ ọ̀tọ̀ ni tó ṣe ń fọwọ́ sọ̀yà fún tọ́rọ̀ bá dọ̀rọ̀ kára lẹ̀ sí gbangba lówó péréte plot ilẹ̀ kan tí wọ́n tà ní six hundred thousand tẹ́lẹ̀ ní honeycomb garden tó wà ní igbó lóyìn ọjọ́ nìbàdàn ó ti di four hundred thousand naira báyìí èyí láǹfààní láti jẹ́ kí gbogbo mùtúmù wàrà lẹ̀ kọ́lélẹ̀ lórí gẹ́gẹ́ lọ́nà tó wọ bẹ̀ pẹ̀lú iná ọba tó dúró of o ọ̀pọ̀lọpọ̀ àwọn òtọ̀kùlú ìlú ló ti ń gbé ní honeycomb garden àǹfààní wà láti san fifty thousand naira sílẹ̀ tó sì mọ san yòókù pẹ̀lú ìrọ̀rùn rẹ́kì properties ó pẹ́ tán ti wà àti máa ṣe bọ̀ wọ́n kójú òṣùwọ̀n wọ́n wà ní thirty seven ọ̀yọ́ road providence court ajibade ìbàdàn pè wọ́n sórí zero nine zero two eight six one six five zero three ra èyíkéyìí ilẹ̀ rẹ́kì properties pẹ̀lú ìrọ̀rùn lówó péréte. Sadiku ó yá gbé bọ́dì katem telecom sí yá mo fẹ́ ra fóònù. ṣé pẹ̀lú sẹ́ńgì ti ń bẹ lọ́wọ́ rẹ̀ o. a ò tí ì gbọ́ nípa ìdá ọgbọ̀n thirty percent tó fi gba fóònù. yéè mo fọwọ́ fà balẹ̀ bánu. má wulẹ̀ fi bánu àpò ni ó ti bọ̀ kó mú fifty thousand fi gba fóònù fifty thousand naira twenty thousand ló fi gba fóònù seventy thousand. a èyí ga o. katem telecoms nìyálàyà bàbá bàbá ojúlówó tó ń ta fóònù bíi samsung infinix tecno àǹfààní black friday thirty percent yìí ojoojúmọ́ nínú oṣù november ni ó máa wáyé o sọdíẹdíẹ àti málòkù wá kó gba tuntun náà dúró ní katem telecoms fóònù kan ẹ̀bùn kan ní pẹ̀lú ìlànà àti àdéhùn ẹ kàn sí katem telecoms tó wà ní suite three and four goldenlight plaza mọ́kọ́lá àti ní nọ́mbà twenty seven ku elizabeth road opposite toyin group medical lẹ́gbẹ̀ẹ́ onígbàlẹ̀ ní mọ́kọ́lá ẹ pè wá sórí zero seven zero one seven one seven one seven two four zero seven zero seventy seventy seventy twenty four ìfà tó pọ̀ rẹ́kẹrẹ́kẹ́ bíi fíìmù tiwa yìí ẹ ní wò tán. Òkòtó Jésù World Outreach in conjunction with Kan Ìjẹ̀bú-Gbó present five days power pack crusade team the power as of old ìsọjí agbára ọlọ́jọ́ márùn-ún tí a fi darí sí ẹ̀mí Ọlọ́run alàyè gbé kalẹ̀ látọwọ́ àpọ́sù J.O. Afọlábí Òkòtó Jésù pẹ̀lú àkórí agbára ìṣẹ̀lẹ̀ ìgbàanì. Dátìrẹ́ Jésù ló yẹ Olúwa aago márùn-ún ìrọ̀lẹ́ ọjọ́ ajé ọjọ́ kẹẹ̀ẹ́dógún sí ọjọ́ ẹtì ọjọ́ ìkọkàndínlógún oṣù kọkànlá ọdún yìí nìsọjí wáyé ní ààfin orímọlúsì òkè tako nílùú jẹ̀bú gbó st thomas african church tó wà ní ọbádà station níbẹ̀ la ó ti pàdé láago mẹ́sàn-án òwúrọ̀ ọjọ́ tuesday àti wednesday fún ministers and workers conference àdúrà pàtàkì tún wà fún gbogbo oníṣẹ́ owó àtòníṣòwò lọ́jọ́ ẹtì friday tí sọjí náà ó parí evangelist fọláṣadé odúyẹmí kan chairman ìjẹ̀bú west evangelist michael ìlọ̀rí kan grand chairman ìjẹ̀bú north evangelist ìdòwú joshua alága ìgbìmọ̀ ìsọjí apostle j o afọlábí òkòtó jésù lónìsọjí jésù lolúwa. ajá balẹ̀ ajá balẹ̀. ajá ìròyìn ó ń hmm. lọ gẹ́gẹ́ bá a ṣe kọ ìwé rẹ̀ àwọn àkòrí kan lè ta sífìlà rẹ̀ fún yín nígbà tí àkọ́kọ́ wọlé sórí ètò náà ni a wà wọ àárín gbùngbùn rẹ̀ báyìí àmọ́ ọ̀rọ̀ nípa ti Soludo lẹ́ni tí ó wọlé gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ ti Anambra oníṣẹ́ rí ìjáwé olúborí mi iṣẹ́ sùúrù nù sùúrù ọdún méjìlá <laughs> wọn lẹ́ni tí ó jẹ oyin inú àpáta kò ní wẹnu àáké o mo gba sùúrù fọlọ́run ọba ni nígbẹ̀ngbẹ́yìn oṣù èso re ní ìpínlẹ̀ ti Ọ̀yọ́ wa ní àhín ó dàbí ẹni pé dúkù ti ń bẹ́nu àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC kò tí ì jẹ́rodò lọ́ọ̀rì mú mi báyìí o kódà gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ ìròyìn yìí tẹ́ mọ̀ gbọ́ wọ́n ní ọ̀rọ̀ ọ̀hún sì tún lọ gẹ́gẹ́ bí èmi ọ̀fẹ́ ìwọ ọ̀gbà ni o àwọn tí ẹnu wọn tọrọ nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ó dàbẹ̀ pé wọ́n ó dúró títí di ọ̀la ọjọ́ ẹtì ni o pé àwọn tí í ṣe adarí ẹgbẹ́ yìí látòkè lọ́hùn-ún pé bóyá wọn ó tún ṣiṣẹ́ lórí àkọsílẹ̀ orúkọ àwọn èèyàn tí àkóso ẹgbẹ́ tí ó wà lọ́wọ́ wọn tí wọ́n ti jọ sọ́tún jọ sósì tá à ń pè ní consensus list gẹ́gẹ́ bí ìwé ìròyìn Nigeria Tribune bí wọ́n ṣe kọ ṣùgbọ́n wọ́n ní èèkàn nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó sì ti jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ yìí olóyè Adébáyọ̀ Alao Akala bí ìgbà tó ti fi ọgbọ́n sọ fún ọ ni wípé ah kọ̀mọ̀ sí nǹkan kan tọ́mọ̀ jọ pé wọ́n ó ṣe kọ́ngírẹ́sì tuntun ìdìbò abẹ́nú tuntun inú ẹgbẹ́ òṣèlú APC àbùrọ̀mọ́ dara ẹni láàmú èyí táwọn ṣe ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Stadium ní October thirty èyí wọn ti wà ó sì ti dà báwọn gẹ́gẹ́ bí Nigerian Tribune bí wọ́n ṣe kọ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí wọ́n ṣe pẹ̀lú olóyè Alao Akala ó ṣe àlàyé o wípé àwọn kan ń bọ̀ ikọ̀ kan ń bọ̀ látinú ẹgbẹ́ láti Àbújá tí wọ́n ó dé sí Ìbàdàn ní ọ̀sẹ̀ yìí láti wà nínú ìpàdé kan tí yóò kan àwọn tẹnu wọn tọrọ nínú ẹgbẹ́ òṣèlú APC àwọn ògúnnágbòǹgbò ti dátọ́ lẹ́nu gbé látàrí gbogbo awuyewuye tó bẹ́lẹ̀ lórí ìbò abẹ́nú èyí tí wọ́n dè kọjá lọ wọ́n ní àwọn ìkànnù ẹgbẹ́ òṣèlú yìí tí wọ́n sì ti nírètí o pé ó ṣeé ṣe kọjá pé àkọsílẹ̀ orúkọ àwọn takòso ẹgbẹ́ ọ̀bọ̀sọ́wọ́ wọn tí wọ́n ti jọ̀ sọ́tún jọ̀ sósì consensus list yìí pé inú ìjókòó ni wọ́n ti yanjú rẹ̀ ṣùgbọ́n o gẹ́gẹ́ bí nǹkan tí Adébáyọ̀ Aláwọ̀ Àkàlà tí ọ̀nà sọ nínú ìwé ìròyìn yìí ọ̀dà yẹn pé kọjọ́ o bí wọ́n ṣe ń kọ wọ́n ní olóyè ọ̀kẹ́ la gbọ́ pé wọ́n mú àkọsílẹ̀ orúkọ yìí lọ sí Àbújá ní ọjọ́ Àlárúbà pé gẹ́gẹ́ bí àwọn tó jẹ́ adarí ẹgbẹ́ bí wọ́n ṣe fi ẹnu kò sí ní ọjọ́ Àlàmísì èyí tí ó kọjá lọ ṣùgbọ́n wọn ò lè lọ mọ́ o nítorí àwọn ìdí kan gẹ́bí ìwé ìròyìn Nigerian Tribune bí wọ́n ṣe kọ́ wọ́n ní wọ́n ti pe ìpàdé kan sí inú ilé olóyè Adébáyọ̀ Alao Akala ṣùgbọ́n ẹni tí í ṣe alága tẹ́lẹ̀ inú ẹgbẹ́ òṣèlú APC yìí olóyè Ọ̀kẹ́ ni wọ́n sọ fún olóyè Adébáyọ̀ Alao Akala ìpè ṣe ló sílẹ̀kùn máwọn lórí tí ò jẹ́ káwọn ráǹfààní láti wọlé sínú ilé rẹ̀ fún ìpàdé táwọn fẹ́ ṣe ń bẹ̀ nígbà tí ó mọ̀ bá Nigerian Tribune sọ̀rọ̀ olóyè ọ̀kẹ́ ló ní nígbà tí àwọn èèkàn ọ̀nà ẹgbẹ́ òṣèlú APC láti ẹkùn táwa yìí tí wọ́n dé ilé olóyè Adébáyọ̀ Aláwọ̀ Àkàlà ṣe ló ti ilẹ̀kùn pa ní pẹ̀ngẹ́ wọn ló sọ pé òun ò lè yọjú sẹ́nì kankan ó di lẹ́yìn aago márùn-ún wọ́n ní ẹ̀sìn mọ́ wò àwọn àgbààgbààgbà nínú ẹgbẹ́ iná sọ pé àwọn ọ̀ráyè fún yìí o wọ́n ní báwọn ṣe họra táwótáwó kò níwájú ilé àkálànù táwọn sì kọrí sí ọ́fíìsì ẹgbẹ́ tí ń bẹ ní òkè àdó ibẹ̀ làwọn ti lọ rí ṣe ìpàdé àwọn báyìí ṣe rí ẹni tí í ṣe akọ̀wé àpapọ̀ fún ẹgbẹ́ yìí wọ́n ní wọ́n sọ pé òun náà ó nígbà tí ọ̀rọ̀ yìí tó fẹ́ máa di awuyewuye akọ̀wé àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú APC National Secretary wọ́n ní ṣe ló fi àwọn sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó so àwọn papọ̀ ní ìlànà conference call wọ́n ló sọ pé gbogbo ìpàdé táwọn ṣe àwọn mẹ́tẹ̀ẹ̀ta làwọn jọ mọ nǹkan táwọn sọ wọ́n ní ṣùgbọ́n nígbà tó wọ́n ń ka ọ̀rọ̀ yìí nínú òwe ìròyìn pé òun ti ń lọ sí Àbújá ní òní ó ló ń wò pé irú kí ni eléyìí bọ́ọ̀lù àwọn èèyàn ó sì mọ gbé ìròyìn ayé ìròyìn tí ò fẹsẹ̀ múlẹ̀ tí wọ́n máa gbé e káàkiri nígbà tó wọ́n wà máa sọ̀rọ̀ fún ìwé ìròyìn Nigerian Tribune gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ní irọ́ ni wọ́n pa ọ́ òun ò lè tilẹ̀kùn mọ́ wọn pé wọ́n mọ̀ ṣèpàdé nínú ilé òun bó ń bá gbọ́ tì tẹ́lẹ̀ o ó ní àbòsí níbẹ̀ níbẹ̀ ó ní wọn ò sọ pé pàdé kankan ń bọ̀ sínú ilé tòun o ó ní tí pàdé ọ̀bà sì wà nínú ilé òun ah, ah, ah. báwo lòun ò ṣe ní mọ̀ nípa rẹ̀ ó lóun sọ fún bàbá ọ̀kẹ́ pé ìpàdé tẹ́ ẹ sọ pé ń bọ̀ àṣẹ o ẹ̀sùn síwájú kò sáyè ní ọjọ́ òun ó ní ṣùgbọ́n bàbá ọ̀kẹ́ lọ́mọ nǹkan tó ṣe tí ò fi wọ́gi lé ìpàdé òun tó sọ fún ẹ̀ pé wọ́n tún máa bọ̀ tá a sì ti jọ sọ tẹ́lẹ̀ rí ó ní bí wọ́n bá ṣe ìpàdé nínú ilé tòun ó ní olóhùn ó pè pàdé kì í ṣe bàbá ọ̀kẹ́ ni ó pe àwọn ẹ̀pẹ́ ẹ̀mọ́ bọ̀ wá ṣèpàdé nínú ilé Alao Akala ó ní nítòótọ́ ó ní national secretary ló bá àwọn sọ̀rọ̀ lórí conference call àtòun àti bàbá olóyè ọ̀kẹ́ ó wípé àwọn ó ṣe ìpàdé tó bá di ọjọ́ ẹtì Jímọ̀ ọ̀láì ní inú ilé ti òun o ó ní èmi ò sọ pé kí wọ́n wá ṣèpàdé nínú ilé tòun o lánàá o ó ní báwo ni a tí pàdé ọba tiẹ̀ wáyé nínú ilé tòun òun lòun ó pè pàdé wọn ò ní mọ bóun pé àwọn èèyàn pé ẹ mọ̀ bọ̀ sí pàdé nínú ilé àkàlà lẹ́ẹ̀jẹ̀ pé mo gbọ́ àbí mo fi ọwọ́ sí irú ìpàdé bẹ́ẹ̀ nítorí náà àbòsí ní bẹ́ẹ̀ o èmi ò tilẹ̀kùn mẹ́nì kankan ń hàn mọ̀ pé ẹlẹ́mìbọ̀ wá sí ìpàdé nínú hmm. ilé tèmi. tọ wọn ní àìgbàfọ́n lọ́rùn ọba ni nílùú ìyọnu hmm. lórí ọ̀rọ̀ ètò òdìbò tó wáyé ní ìpínlẹ̀ Anambra ibi nǹkan dé dúró rèé o ààrẹ muhammadu buhari ó ti kí sólúdò ìngìgè ó ti kí sólúdò òsígbò ó ti kí sólúdò gbogbo wọn tọ̀tún ni wọ́n ní ẹjẹ́ àgbà fọlọ́run pẹ̀lú ibi tí nǹkan bá dé ṣé bí nǹkan tó hun àwọn èèyàn ìpínlẹ̀ anambra ni wọ́n ṣe ẹni ó wù ni wọ́n dìbò fún ó sì wọlé sọ̀bí ẹlẹ́kọ̀ọ́ ẹ̀já kì í kú oríire àmọ́ lẹ́yìn ìgbà tí gbogbo kó wá àtọ̀tún àtòsìn àtàárín tí wọ́n ń kí sólúdò yìí pé ó kú oríire lọ́tún ó kú oríire lọ́sìn Ngige alákòóso fún ọ̀rọ̀ òṣìṣẹ́ àti ìgbanisíṣẹ́ sẹ́nitọ̀ Chris Ngige ní ah, kò sí wàhálà ọ̀jọ̀gbọ́n Charles Oludo ara wa náà ni àjọ wà tipẹ́tipẹ́ náà ni tímọ́tímọ́ ni à ah, ẹ̀jẹ̀ àjọ pawọ́pọ̀ kájọ ṣe kò ní bàjẹ́ ara èèyàn wa náà ni ó wà nínú ẹgbẹ́ òṣèlú APGA ìyẹn ò sọ pé àníjọ máa ní àwọn àjọṣepọ̀ kan Sàràkí òun náà sọ̀rọ̀ Fáyẹmí òun náà sọ̀rọ̀ yan ni à èèyàn wa ni gbogbo ayé iná ló dọ̀rẹ́ olóríire báyìí àti gbogbo ẹgbẹ́ òṣèlú wa àti tẹ̀yìn àti tọ̀tún àti tòsìn ni wọ́n ní abga ẹni tó jẹ́ adíje dupò wọn tó wọlé sọ ìyún ọ̀jọ̀gbọ́n sólódò ẹni wa ni àmọ́ ọ̀rọ̀ kan wá jáde adíje dupò nínú ẹgbẹ́ òṣèlú ti PDP ó sọ̀rọ̀ kan lẹ́yìn ìgbà tó kí ikú oríire tán Valentine Osigbo ó ní ah, àparùtù tó wáyé nínú ètò ìdìbò yìí hmm, ó kú òun kèrè mi ó ní wọ́n ṣe ẹ̀ràbọ̀ ẹ̀ buta láwọn ibì kan wọ́n ba ìbò jẹ́ láwọn ibì kan wọ́n wọ́gi létò ìdìbò láwọn ibì kan wọ́n lọ fowó ra ìbò ó ní ṣùgbọ́n kò sáyè fún yín pé ká máa tún túṣu tàbí ká máa káwọ́ àkásẹ́yìn lórí ìyún mọ́ ẹni chasọ́lì ló ti wọlé àbí kò sí wàhálà àmọ́ o iléeṣẹ́ ọlọ́pàá àtàjọ elétò òdìbò ẹ jẹ́ kí omi ti tún rú kí ẹja tuntun wọnú ẹ̀ tó bá ti dàsìkò òbò ẹ má máa gbàbọ̀dè mọ́ o fún ẹnikẹ́ni lẹ́bàá ẹ̀ níròyìn kan wá wà tó wá sọ dímọ̀ pé ẹni bá sọ pé òwò tẹ́rù a jẹ́ pé èyí tó fẹ́ fi tanná nìkan ló mú lọ́wọ́ àwọn gómìnà gómìnà lábẹ́ àbúradà ẹgbẹ́ òṣèlú ti People's Democratic Party PDP wọ́n ní agbára tí ń bẹ lọ́wọ́ àwọn gómìnà yìí ó máa pọ̀pọ̀pọ̀ ó ṣànṣànṣàn ó fẹ̀fẹ̀fẹ̀ títí tí ọlọ́run ló mọ bí ó fẹ̀ dé wọ́n ní sẹ́rí àwọn gómìnà PDP mẹ́tàlá ọ̀hún ńṣe ni wọ́n dà bí òòṣà tó sì jẹ́ pé ẹni àkóbì ìbọn ni wọ́n o agbára tí sì ń bẹ lọ́wọ́ wọn ọlọ́run ló mọ̀gbà tí wọ́n bẹ̀rẹ̀ sí í tó ọlọ́run ló mọ̀gbà tí wọ́n jẹ́ kó dòun tó fi wá le kokokoko bẹ́ẹ̀ tó sì jẹ́ pé ẹni bẹ́ẹ̀ forí sọ àwọn gómìnà PDP yẹn lásìkò yìí àfàìmọ̀ kó ń tọ̀hún kó má kẹ́kọ̀ọ́ rẹ̀ lọ. wọ́n ní wọ́n ṣe ètò ìdìbò ẹgbẹ́ òṣèlú PDP ńjọ́ ní wọ́n yan alága àpapọ̀ wọ́n yan àwọn alága ti ẹkùn kọ̀ọ̀kan àtàwọn ọmọ oyè míì ńgbà wọ́n parí rẹ̀ ní kálukú tó mọ̀ bára rẹ̀ pé gbogbo àwọn táwọn wò gẹ́gẹ́ bí adíje dupò tó fẹ́ ní èmi náà lérò gbàrere o láti lọ díje dupò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2023 wọ́n ní gbogbo wọn pátá ẹni tí wọ́n gbé lọ́wọ́ pọ̀ sí lẹ́yìn ń ṣe ni kálukú wọn wọn ò dágbére fúnra wọn kí wọ́n tó pàdé ńlé wọ́n nítorí gbogbo ibi tí àwọn gómìnà gómìnà PDP ọ̀hún tí wọ́n fohùn ṣọ̀kan sí lórí àwọn adíjedupò kọ̀ọ̀kan wọ́n sì hàn wọ́ apápọ̀ wọ́n sì ṣiṣẹ́ tọ́ àwọn tí wọ́n sì fà kalẹ̀ gbogbo láwọn gómìnà gómìnà wọ̀nyí ń ló wọlé láti àwọn ẹkùn ọ̀hún wọ́n ló túmọ̀ sí pé àwọn gómìnà PDP yìí wọ́n mọ nǹkan tí ń ṣe àmọ́ ọ̀rọ̀ kan tó wá ń wú jáde lásìkò yìí ni pé ṣé ẹ mọ̀ yìí pé àwọn adíjedupò kan wà tí wọ́n ní àwọn náà ti ń gbáradì pé lọ́dún 2023 ọlọ́run jẹ́ kí tíkẹ́ẹ̀tì àti lọ́ọ́ díjedupò lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú ti PDP kó já mọ́ àwọn lọ ipò tó bá ti já mọ́ àwọn lọ́wọ́ nǹkan ti mú yẹ̀sì nínú ni lára wọn iná ni igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà Alhaji Atiku Abubakar ó tún fẹ́ lọ díjedupò ẹni tí í ṣe ààrẹ ẹlẹ́gbẹ̀mọ asòfin àgbà orílẹ̀-èdè wa nàìjíríà tàná dókítà Bukola Saraki wọn ni òun náà fẹ́ lọ gba tíkẹ́ẹ̀tì láti lọ díje dupò ayim Pius ayim ààrẹ ẹlẹ́gbẹ̀mọ asòfin àgbà nígbà kan ànárí lòun náà wọn ni òun náà fẹ́ ṣe àtàwọn míì bá wọn wọn ni ṣùgbọ́n àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn yìí bíi Àtíkù Sàràkí àti Ayim ń ṣe làwọn wọ̀nyí tí ń dúró nídùú yìí pé àníṣe tíkẹ́ẹ̀tì yóò já mọ́ tí wọ́n fẹ́ ṣe ni pé ó dàbí ẹni pé àwọn gómìnà PDP fẹ́ fa ọ̀kan kalẹ̀ láàrin ara wọn wípé ìwọ ló lọ díje dupò ààrẹ tí wọ́n bá sì fa kalẹ̀ tí wọ́n bẹ dáṣọrò agbára tí ó wà lọ́wọ́ ìgúnnukú orúfẹ́ ni bẹ́ẹ̀ ó ṣeéṣe káwọn adíje dupò gbogbo tó kù kí wọ́n dàbí eégún wẹ́wẹ́ wájú ẹ̀ ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ẹ lọ tààràtà ojú ewé kẹjọ àti ìkejìlá ìwé ìròyìn the punch ibẹ̀ mo ti ṣàjọ. ọ̀dà ìròyìn kan bẹ̀ tí wọ́n fi fọ́nrán rẹ̀ síta ní nǹkan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn tó jẹ́ gbajúgbajà lórí ẹ̀rọ alágbèéká ńṣe ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí fi àwòrán àwọn ọmọ iléèwé kan tí wọ́n wà ní inú odò alagbalúgbó omi kan tó pé oníkálukú fọwọ́ kó ṣòkòtò iléèwé rẹ̀ ni tí wọ́n sì kó bàtà wọ́n fi lé orí wọ́n sì ń ka I pledge to Nigeria my country àti national anthem wa hmm. nínú omi. Hmm ìjọba àpilẹ̀ Èkó wọ́n ti gbé ìgbésẹ̀ àkèbáyé láti rí dájú pé gbogbo àwọn ọmọ tí ń bẹ nínú iléèwé tí wọ́n fi fọ́nrán rẹ̀ síta hàn nínú iléèwé alábọ́ọ́dẹ́hùn pé wọ́n pín wọn lọ sáwọn iléèwé ìjọba bíi mẹ́fà tí bẹ ní agbègbè Makoko níbẹ̀ ni wọ́n kó wọn lọ báyìí ẹni tí í ṣe alukoro ní iléeṣẹ́ tó ń rí sí ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Èkó ọgbẹ́ni Ganiu Lawal ló sọ̀rọ̀ náà jáde ní àná ó sọ àwọn iléèwé tí wọ́n ń kó wọn lọ bíi Adékúnlé Anglican Primary School Makoko Primary School Ayétòrò African Church Primary School Faziloma Primary School àti Ahmadiyya Primary School pẹ̀lú Talimu Islamia Primary School ó ṣe àlàyé pé ìgbésẹ̀ náà ní lára àwọn ojúṣe tí ìjọba fẹ́ ṣe ní pápápá láti rí i dájú pé wọ́n kó àwọn ọmọ yìí kúrò níbi tí ewu wà yìí lọ sí ibi tí ẹ̀kọ́ yóò ti ṣe kọ́ fún wọn dáadáa ó sọ pé àwọn tó jẹ́ òṣìṣẹ́ ìjọba láti iléeṣẹ́ tó ń rí sí ètò ẹ̀kọ́ àti kọmíṣánná fún ètò ẹ̀kọ́ arábìnrin Fọláṣadé Adéfisáyọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ láti subeb tó fi kan àwọn èèyàn míì tí wọ́n jẹ́ lájọ lájọ àti iléègbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ èkó ni wọ́n ti lọ sí iléèwé náà níbi tí wọ́n pè ní iléèwé àwọn ọmọ tí kò ní òbí ẹ̀rí nǹkan bá ń bí ní mahoma doka children foundation pé wọ́n lọ fojú rinjú kí wọ́n sì wádìí báwo ni iléèwé ń ṣe wà ní inú alàgbà lúgbú omi nígbà tí iléègbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ èkó táwọn náà gbé ìgbésẹ̀ wọ́n ní wọ́n ti pe àwọn tí ṣe àwọn tí ó jẹ́ olùkọ́ nínú iléèwé yìí àti àwọn èèyàn tí wọ́n lẹ́nu lọ́rọ̀ ní agbègbè ibẹ̀ kódà àwọn tó wà láti ilé iléeṣẹ́ ètò ẹ̀kọ́ wọn ké sí wọn náà pé kí wọ́n wá ṣe àlàyé ẹnu wọn wọn ní bí èèbá ṣe pé ọpẹ́lọpẹ́ àwọn èèyàn kan láti ilé ìjọsìn tí ń bẹ ní ẹ̀gbẹ́ iléèwé yìí tí ọkàn ya fọ́nrán bòde pé kí aráyé kí wọ́n mọ̀ wò ó àwọn ọmọ tí ń bẹ lórílẹ̀‐èdè nàìjíríà àwọn náà sì rèé o tí wọ́n sì ń ka national anthem nínú omi láàárọ̀ kùtùkùtù wọn tó wọ ibi tí wọn ti lọ rèé kẹ́kọ̀ọ́ wọn ṣe àlàyé pé ọ̀pọ̀lọpọ̀ àwọn iléèwé bá náà ní bẹ̀rùn àwọn èèyàn òbèsùbẹ̀gbà wọn kàn sáwà ibì kan ṣúrúṣú wọn kọ sùkú sí ni wọn sì máa gba owó mọ́ńbé lọ́wọ́ àwọn aráàlú wọn ni eléyìí yóò tún á máa jẹ́ ẹ̀kọ́ fún àwọn aráàlú náà wípé wọ́n máa lọ sí iléèwé tó jẹ́ ti ìjọba ìjọba ti ń jáwé sóbì láwọn iléèwé wọn pàápàá ní agbègbè tó wà ní Makoko àtàwọn ibi tó súnmọ́. tọ́ ẹjá kọjá lọ sí ojú ọjà ńgbà bá padà dé ìròyìn tó kù ẹ gbọ́. ajá balẹ̀. jẹ́ kí n má jẹ́ mo sọ̀rọ̀ lórí mi ọlọ́run sáà mú sómi ìrìn àjò mímọ́ lọ sórílẹ̀-èdè Jordan gbogbo ayé ló ti ń gbọ́ kìkì ẹ̀ wọ́n ti ń lọ wọ́n ti ń bọ̀ láti pàṣẹ you fit fly lọ́tẹ̀ yìí November thirty sí December six ìránṣẹ́ ọlọ́run alààyè bàbá àbíyè prophet and lady evangelist Fúnṣọ́ àti Adéjọkẹ́ Àkàndé tó fi mọ́ evangelist Tóyọ̀sí Akínyá ló máa léwájú àwọn ọmọ ọlọ́run láti lọ gbàdúrà lórí òkè Mount Nebo pẹ̀lú àyè tí kẹ̀kẹ́ iná ti gbé Èlíjà lọ sókè tó fi mọ́ odò Jọ́dánì tá a ti jésù àti ọ̀pọ̀lọpọ̀ àyè tó a dárúkọ nínú bíbélì tó wà lórílẹ̀‐èdè jordan ìwọ ni kó o má gbẹ̀yìn o láti forúkọ sílẹ̀ báyìí ní you fit fly office tó wà ní success house seven up road olúyọlé main estate ring road ìbàdàn fún àlàyé ẹ máa pe zero eight zero two five two four nine two eight zero ẹ wá ẹjẹ́ àjọlọ gbàdúrà lórílẹ̀‐èdè jordan ní november thirty sí december six you fit fly là ń bá lọ. At Jayikrava University, admission is in progress. Programs on offer include undergraduate, postgraduate, part-time, HND conversion, foundation and pre-degree programs in faculties of law, humanities, education, natural sciences, engineering, environmental studies, communication and media studies, basic medical sciences and agriculture. New programs include entrepreneurship, radiography and radiation sciences, agricultural economics, agricultural extension, animal science, crop science, peace studies and conflict resolution, surveying and geoinformatics mathematics, and medical laboratory science. Our tuition fees affordable and payable in three installments. Visit www.acu.edu.ng for online application, screening, and admission letter. Giving our state-of-the-art facilities, well-equipped libraries, decent learning environment, and distinguished lecturers. Apply now by logging on to www.acu.edu.ng or call 0814 592-0637. Ajay Carver University, raising godly intellectuals. fire for fire ní kẹ́ẹ̀tì ṣe. fire revival fire revival twenty twenty one tọdún yìí tún ti kò èyí ti ṣe ti ìjọ christ revival miracle church fire revival tọdún tó kọjá a ṣe ọ̀pọ̀lọpọ̀ yẹn ló ṣẹlẹ̀ fún gbogbo àwọn tó gbọ́ràn tọ́lọ́ àyè débẹ̀ revival alágbára tó lu wá paláṣẹ fún referent pf ọwá pé kó máa wáyé lọ́dọọdún tọdún yìí la pàkórí ẹ̀ ní supernatural turnaround bẹ̀rẹ̀ lọ́jọ́ kẹrìnlá oṣù kọkànlá títí di ọjọ́ kọkànlélógún oṣù kọkànlá ọdún twenty twenty one fourteen to twenty first november twenty twenty one supernatural turnaround agbára ìyípadà rere látòkè wá mọ́. nínú ayé onípojípo tó bá péjú síbẹ̀ kódà kọ́dún twenty twenty one yóò tó kọjá kó o tó rówó sayé kódà kó kọjá tó kọ́ ọ gbé nǹkan rẹ ṣe. ó yẹ káyọ̀ kí ọkú oríire ọmọ tuntun ni o iṣẹ́ tuntun ipò tuntun ìrìn àjò ayọ̀ tuntun ti wọ́tọ́ mọ́. wáyé dé revival tọdún yìí tí ó máa wáyé ní Christ revival miracle church number seven pf power crescent adéyẹmọ layout malete Ìbàdàn pàdé àwọn ẹni àmì ọlọ́run tó gbókàn lọ́rọ̀ reverend Carl Menzoni láti Norway reverend Isaac ọmọlẹ́yìn apostle Paul alenuga reverend Gbénga Kotila olórin ẹ̀mí níbẹ̀ láre tẹ́ríba atóríṣe olúwa lónìí bísí reverend pf and and reference co ọwá lólùgbàlejò ọ̀yá revival twenty twenty one tọdún yìí ibẹ̀ ló ti tán mú. lábẹ́ tó kò sólóògùn tó lè rí di báyìí fẹ́ báyìí kọ̀ ẹni tó lókọ re kó tó tẹ́rí gbàsọ orúkọ rẹ ò ní parẹ́ láíláí. gbogbo ògbà ńlá àwọn tó mọrí rore tírú ẹni bẹ́ẹ̀ bá ṣe láyé yóò máa rántí akọni. bẹ́ẹ̀ni kan bá tiẹ̀ gbàgbé àwọn yẹn kan ò ní gbàgbé àwọn sì máa jẹ orúkọ rẹ lẹ́nu bí iṣu. alhaji fatai ìbíkúnlé lọ́mọ tó ń sẹ̀nà ti bàbá lam ẹni tó ti fìgbà kan rí jẹ́ gómìnà pínlẹ̀ ọ̀yọ́ lọ́dún mẹ́sàn-án sẹ́yìn òní gan ló pé ọdún mẹ́sàn-án tó sì lẹ̀bùra bí aṣọ nígbà ayé bàbá lam adésínà ó fatai ìbíkúnlé ń kí tẹbi tara bàbá lam adésínà wípé wọ́n kó àṣàyìndè wọ́n kú alhaji lamidi ọ̀nà lápò adésínà ẹni tá a bí ní ogúnjọ́ oṣù kínní ọdún nineteen thirty nine ní ìbàdàn tó sì jáde láyé ní ọjọ́ kọkànlá oṣù kọkànlá ọdún twenty twelve gbogbo ìgbà láyọ̀ máa ṣèrántí rẹ̀ fún rere tó ti ṣe àti ipa tó ti kó nínú ìlú tá a gbé bí ọ sí alhaji fatai ìbíkúnlé ńlọrántí rẹ̀ lónìí tó pé ọdún mẹ́sàn-án tó sú ọṣẹ́ alhaji lamidi ọ̀nà lápò adésínà túbọ̀ máa sun rẹ̀. ẹ má fọ̀rùn yẹn dá kò sẹ́ni tí ò ní ikú ilé ayé e fúngbà díẹ̀ ni sọ̀rọ̀. màmá ẹ̀yà bọ̀ ni o. ẹ kú ojúmọ́. ìyàwó rámọ̀ rẹ̀ ló wáá fẹjọ́ rẹ̀ sùn mí. kó o wá lọ forúkọ sílẹ̀ ilé ìwòsàn fún ìtọ́jú aláboyún. ohun tó yẹ ni pé kó o forúkọ sílẹ̀ ilé ìwòsàn fáwọn ìtọ́jú tó yẹ. ẹ wo ojú mi kọ́kọ́kọ́ lára mi le èmi ò lọ sílé ìwòsàn mi ò lè jẹ́ kẹ́nikẹ́ni kó kòkòrò àrùn kòrónà ràn mí o. gbogbo àwọn òṣìṣẹ́ elétò ìlera ni wọ́n ti fún ní ìdánilẹ́kọ̀ọ́ lórí bó ṣe lè dáàbòbo ara wọn àti àwọn tó bá wá ń gba ìtọ́jú nílé ìwòsàn kó má bàa kó kòkòrò kòrónà wàá gbọ́ kì í ṣe gbogbo àìlera táláboyún bá ní ló máa hàn lójú rẹ o eré k Akintola ló ṣe nígbàdí aláboyún ibẹ̀ la sì ń kọ́ pọ́n tó wúlò fún wa lásìkò ìlóyún tí dókítà tún ṣe àyẹ̀wò ìyá àsọmọnú rẹ̀ tó bá wá ń lọ lo ìbomú rẹ̀ déédéé tó o sì ń tẹ̀lé àwọn ìlànà tó yẹ mí. o ò lè kó kòkòrò kankan ibẹ̀ gan-an ni mò ń lọ báyìí. ẹ wá jẹ́ ń lọ mú gèlè mi. kémi náà lọ forúkọ sílẹ̀ ńgbà náà. ètò ìlera tó péye wà láwọn ilé ìwòsàn láti dáàbò bo ara rẹ tẹ̀lé gbogbo ìlànà táwọn elétò ìlera là sílẹ̀. ìkéde ìwá láti iléeṣẹ́ ìjọba fétò ìlera nípìnlẹ̀ yìí pẹ̀ látìlẹ́yìn àjọ elétò ìlera apin àti ibùdó tó ń gbógun ti àjàkálẹ̀ àrùn nílẹ̀ Amẹ́ríkà balẹ̀. ajá balẹ̀. gbogbo ọmọ ẹgbẹ́ ọ̀yọ́ premier club wọ́n ń kí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ olúṣèyí abíọ́dún makinde káàbọ̀ síbi ayẹyẹ ìfilọ́lẹ̀ àwọn ìgbìmọ̀ májèóbàjẹ́ ẹgbẹ́ ọ̀hún lábẹ́ ìdarí ọ̀mọ̀wé adékúnlé ògúnmọ́lá àti olóyè débọ̀ ọmọtọ́ṣọ́ gẹ́gẹ́ bíi patron ẹgbẹ́ ètò ọ̀hún yóò wáyé lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kẹtàlá oṣù kọkànlá ọdún 2021 tá a wà yìí nínú gbàgede Ọ̀yọ́ Premier Club tó wà ní Òwòdé nílùú Ọ̀yọ́ ni ó ti wáyé o ní dédé aago méjìlá ọ̀sán gẹ́rẹ́gẹ́ alága ọjọ́ náà ni ẹni títún ṣe olùfilọ́lẹ̀ àgbà ó ní ọmọọba Ajíbọ́lá Àfànjá bàbá ọjọ́ náà ni ọ̀túnba Christopher Adébáyọ̀ Aláwọ̀ Akálà àwọn ẹni àyẹ́sí pàtàkì láti tún ṣàfihàn hàn wọn gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ lọ́jọ́ náà àwọn ni sẹ́nitọ̀ Osia Agboola Hallelujah sẹ́nitọ̀ Teslim Fọlárìn sẹ́nitọ̀ Mansurat Sumanu dr sọfẹ́ọ ní ìlọ́lá ọ̀làyínká dòsùnmú dr abdulrasaq Adefabi, professor kamaru usman olóyè lukman oyèbísí ìlàkà honourable Akim Adeyemi, honourable akíndélé sunday Ojo, honourable kafilat ọ̀làkọjọ honourable saheed awosaye arowosaye honourable akeem Olukitibi ọ̀rẹ́bù asimiyu alárápé ọ̀rẹ́bù ṣèyí àdìsá ọ̀rẹ́bù isiaka kazeem ọ̀rẹ́bù bímbọ́ kọ́ládé alhaji adémọ́lá wàsíù ali àtàwọn èèyàn pàtàkì míì kábíyèsí ọba lámìdí ọláyíwọlá àtàndá adéyẹmí kẹta aláàfin tìlú ọ̀yọ́ ikú bàbá grand patron Gonna be days when no money for pocket is that pass away. Before them they hear move for them me, they hear move for me. Them they see me they call me names. lọ́jọ́ náà Prince Níyì Ọ̀làdẹ̀jọ ààrẹ ẹgbẹ́ Ọ̀yọ́ Premier Club òun ló fi àtẹ̀jáde yìí síta. nípínlẹ̀ Ọ̀yọ́ láìsí àní-àní ìdánilẹ́kọ̀ọ́ tọdún yìí gbogbo nǹkan ó lọ déédéé ètò ọ̀hún yóò sì parí lónìí òde yìí níbẹ̀ ni oníkálùkù tí wọ́n ti kópa wọn ó ti tẹ́wọ́ gba ìwé ẹ̀rí mo yege láti pàṣẹ àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò ààbò ara ẹni làbò òló civil defence ẹ̀ka tìpínlẹ̀ ọ̀yọ́ agbékalẹ̀ ètò yìí ó ṣe pàtàkì o nítorí bí nǹkan ṣe ń rí nírúfẹ́ àsìkò àsìkò tá a wà yìí lórí ọ̀rọ̀ ètò ààbò bẹ́ẹ̀ ni tó sì jẹ́ wípé àwọn ẹ̀ṣọ́ aláàbò aládàáni wọ́n ń kópa ribiribi nínú ìfẹsẹ̀rinlẹ̀ ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè nàìjíríà àkórí ìdánilẹ́kọ̀ọ́ lọ́jọ́ mẹ́ta tó wáyé ọ̀hún ni sísàgbélárugẹ pẹ̀lú ìdúróṣinṣin fáwọn ẹ̀ṣọ́ aláàbò aládàáni káàkiri àwọn iléeṣẹ́ agbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò aládàáni tí wọ́n gba ìbuwọ́lù lọ́dọ̀ ìjọba ẹ̀ka tìpínlẹ̀ ọ̀yọ́ àwọn ni wọ́n fi àtẹ̀jáde yìí síta. ní ìrántí ọdún kẹsàn-án tí bàbá wa aliaji dr lamidi ọ̀nàlápọ̀ àrẹ̀mú adésínà tí wọ́n ti jáde láyé lọ́jọ́ kọkànlá oṣù kọkànlá ọdún 2012 tí a ń ṣe àdúrà ìrántí ọdún kẹsàn-án gbígbà àdúrà ọ̀hún yóò wáyé nílé olóògbé tó wà ní fẹ́lẹ́lẹ̀ lamadésínà close ní dédé aago mẹ́wàá òwúrọ̀ òní ìyàwó wọn aliaji asarat adésínà àtàwọn ọmọ pẹ̀lú ọmọ ọmọ ọ̀rẹ́ àti gbogbo ẹbí àti gbogbo ojúlùmọ̀ pátápátá ni wọ́n ń ṣèlédè lẹ́yìn rẹ̀ a sì gbàládùra wípé kí ọlọ́run kó túbọ̀ máa tẹ́ bàbá sáfẹ́fẹ́ rere olùkéde Ìbàdàn South East àti North East Lamist Caucus ni wọ́n fi kéde yìí síta. Muhammadu sallallahu Muhammadu sallallahu Muhammadu sallallahu alayhi wa sallam. Rasulullah Adéwálé Kariola oníṣẹ́ lábàámà sallallahu alayhi wa sallam maulidi nabi yi àtijọ́ kó àkànṣe àdúrà báṣe máa ń ṣe lọ́dọọdún níjọ wa dafsimoni general lábẹ́ bàbá wa fadilati sheik alhaji amadu tijani murtadi fasasi bbz tọdún ètò máa wáyé pẹ̀lú ògùn ọlọ́run lọ́jọ́ sátidé november thirteen ọdún yìí masjid marfa ẹrùmú ìbàdàn látún ti máa ṣe aago márùn ìrọ̀lẹ́ la ó ti bẹ̀rẹ̀ dàfẹ́ mọ́jú ọjọ́ kejì kẹlẹ́ la gbogbo mùrídìí mùrídà mọ́mìnì mọ́mìnà la wa kájọ àjọyọ̀ ọjọ́ ìbí ànábì pẹ̀lú ìjọ dàfísímánì jẹnẹra lọ́jọ́ sátidé ọjọ́ kẹtàlá oṣù kọkànlá nùfẹ̀mbà tẹ́tì ọdún yìí ọmọ rẹ ti yín o ma sara. ìyọ̀fọ́ muhammadu bọ́bá níláàrí olókùn lálùbáríkà ṣé ìkùn àmọ́ ẹni ìsàbàbà àwọ̀ wa káìsàn má ṣe wa kó má ṣe yẹn fún wa wò àmẹ́dá ò lè wa láìláì ṣe déédéé kan lágọ̀ọ́ ara ìdí nìyí tí iléeṣẹ́ health consult global consult tó jalagbàtà fáwọn iléeṣẹ́ tó ń fèsò igi egbò igi àtẹwébẹ̀ pòògùn nílẹ̀ yìí àti lókè òkun tó sì gbàṣẹ́ gbòǹtẹ̀ ìjọba fi ń pè wá láti wá fáyẹ̀wò ìmọ̀ràn àti ìtọ́ni níbi táwọn òdìní akọ́ṣẹ́mọṣẹ́ ò ti mọ mọ̀rúfẹ́ ìlera tí ń bóni kálukú fínra àtògùn tá a lè lò kojú ẹ̀ ọgbà bẹ́ẹ̀ nílé health consult oríṣiríṣi oògùn tó ti ní gbogbo èròjà tára nílò wà fún da ìsàn àjùkámọ̀ wá wòsàn kiri lọ. ilẹ̀kùn lè ṣe wa wà ní ṣíṣí sílẹ̀ lọ́jọ́ mọ́ndé títí di sátidé látago mẹ́jọ àárọ̀ dago mẹ́fà àrọ̀lẹ̀. ọ̀pọ̀ àǹfààní ló wà nílé iṣẹ́ health concern kàṣíwá lálùkò shopping complex lẹ́gbẹ̀lẹ́ epo mrs nítòsí bishop phillips academy ìwó road ìbàdàn àti ní stanbic bank building niger west area challenge ìbàdàn zero nine zero five thousand forty eight sixteen zero nine zero five thousand forty eight sixteen health concern global consult ìlera ìlera rẹ ṣe pàtàkì. wá wá wá jésù wá. jésù bàbá the Kingdom of God Gospel Mission International 2021 annual convention ó tún ti kó ọdọọdún lolúwa máa ń ní ètò tó ga jù níre fún gbogbo oníkojúpo lórílẹ̀‐èdè Nàìjíríà àkórí tọdún yìí. Olúwa yóò sì nu omijé gbogbo nù kúrò ní ojú wọn. gbọ́nà kíní pọ́ lẹ́kùn kíní lé omi lójú rẹ̀ ròròrò ipò wo ló lé tọ̀ba ìrìnàjò wo lúwọ̀ ọ̀tọ̀ náà la kí ló ń rere tó ń fẹ́ táyé fi ń lọ lójú àìtẹ́gbẹ́tọ́gbà oníbísí àgàn lórí gbogbo ìṣòro tí dà ẹ̀dá láàmú tí ò tí ì rọ́nà àbáyọ pakitimẹ́lẹ̀ kọ́ darapọ̀ mọ́ twenty annual convention alágbára